àwọn ìjọ Ahmadiyya àwọn tó ní pọ̀lìyà níyà àwọn tó ní làhọ́ríyà káàkiri gbogbo àgbáyé wọn kì í ṣe mùsùlùmí o Ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. Mirza Ghulam Ahmadu lànábì àwọn Ahmadiyya lòdì sí àwọn Ahmadiyya múripádọ ni bàbá rẹ̀ wọ́n kì í ṣe mùsùlùmí o amadiya lẹ̀sìn tí wọ́n ń ṣe. masiru tá ń retí Ìsá ọmọ mariama kì í ṣe gulam ahmadu torí aláwo kò rán níṣẹ́ bí kò sí èṣù ẹni ẹ̀kọ́ tó ń jẹ́ kọ́dìyà níyà kí gbogbo wa lọ́ọ́ máa dájú kúrọ̀ ní mírízà mírízà gulam ahmadu pẹ̀lú nájímù O òkúrọ̀ ní gbogbo wọn o. kàláwù ìṣọ́ ṣọ́wa káàmádì pèpè ríru bí ìjọ àwọn amadíyà pẹ̀lú ìjọ tìjáníyà pẹ̀lú ìjọ àwọn ṣíya kàláwù làwa níbẹ̀. mirza ahmedu ahmadu àti sheu ahmeda tó lẹ́sìn tìjànìyà pẹ̀lú ìbọ́yìn nìyà ó kúrọ ní gbogbo wọn o. ẹ jẹ́ ká padà sínú súnà súnà ànábì muhammad òjíṣẹ́ gbogbo àgbáyé tó n'ije dé òpin ká láwùrán wá kó fi súnà rẹ̀ borí o. ara wa ni onísùfì ó lè wáyé ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni. ó rí túbí máa ń ṣe rẹ̀ ni túbí máa ń ṣe rẹ̀ ni ó lè kó sẹ́gbà bọ́ọ̀ ó lè wọ́n tó jálajàla. ọ̀rẹ́ ìgbẹ́ ló ń lọ ní ìtàgé rẹ̀ púpọ̀. onídọ́dọ̀ ẹ̀ onídọ́dọ̀ ẹ̀ yóò máa ṣe yóò máa ṣe eré ẹ̀ lọ. ara wa ni onísùnfì ó ti wà ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni. túbí túbí máa ṣe rẹ̀ ni túbí máa ṣe rẹ̀ ni. ó lè kó sẹ́yìn bá a bọ̀ rọ̀ ó lè wọ́n tó yára yàrá. Ọ̀lẹ́ tó lọ sí ilé ìgbà tó yẹ kó ọ̀rọ̀ tó ti bàbá ìlú púpọ̀. Láti ọ̀nà àwọn ilé tó ti bàbá ìlú tó ti gbé látara ìlú kan fi ká. Onídọ̀dọ̀ ẹ̀ onídọ̀dọ̀ ẹ̀ yóò máa jẹ́ náà yóò máa ti èrè ẹ̀ lọ. Fúnra ẹ̀ ara wa ni onítúfi ó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni. Túfi túfi máa ń ṣe rẹ̀ yìí.

ara wa ni onísùnfì ó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùnfì ó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùnfì ó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùnfì ó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùfì ni ó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùfì ni ó ti wà ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùfì ni ó ti wà ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùfì ni ó ti wà ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni tó fi máa ṣe rẹ̀ ni tó fi máa ṣe rẹ̀ ni ó lè kó tẹ́sí bá àgọ́rùn ó lè wọ́n tó jálajàlá ó lè tó lè wọ́n tó jálajàlá ó lè tó lè wọ́n tó jálajàlá olùmọ̀ bẹ̀rẹ̀ rẹ̀ ó lè kó sẹ́jú bá àkọ́rùn ó lè wọ́n tó jálajàla. Kò ní lọ́dọ̀ ẹ̀ kò ní lọ́dọ̀ ẹ̀ yóò máa ara wa ni orí gbogbo ó ní ara wa ni ìyẹn wa ni ìwà náà wa ni ìyẹn wa ni ara wa ni orí gbogbo ó ní ara wa ni ìyẹn wa ni ìwà náà wa ni ìyẹn wa ni ara wa ni orí gbogbo ó ní ara wa ni ìyẹn wa ni ìwà náà wa ni ìyẹn wa ni. bàbá ló gbà ló. tó bí máa ń bẹ̀rẹ̀ yẹn tó bí máa ń bẹ̀rẹ̀ yẹn mo wà lórí program màá pè yín màá pè yín padà mo ṣe program lọ́wọ́. ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùnfì ni bó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùnfì ni bó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùnfì ni bó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùnfì ni bó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùfì ó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùfì ó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùfì ó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùfì ó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùfì ó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni. túfì túfì máa ń lè rẹ̀ ni túfì máa ń lè rẹ̀ ni ó lè kó sẹ́yìn bá àbọ̀rọ̀ ó lè wọ́n tó yára yàrá. Onídọ́dọ̀ ẹ̀ onídọ́dọ̀ ẹ̀.

بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله والسلام عليكم ورحمة الله وبركاته mo kí gbogbo ẹ̀yin ọmọ ìyá wa ní kíkí ti سي mo kí تي káàbọ̀ ní alẹ́ òní alẹ́ òní ni alẹ́ àlàrúbá déètì òní ni ọjọ́ kẹrìnlélógún twenty fourth oṣù kejì oṣù sọ́fà ọdún fourteen forty four mo kí wa káàbọ̀ sí orí ètò wa àsòfíà zaatu tọ̀ríkọ́ khalafat al-islam ẹ̀sìn sufi onítọ̀ríkọ̀ ẹ̀sìn sufi onítọ̀ríkọ̀ lòdì sí ẹ̀sìn islam episode 40، episode 40، ní alẹ́ tòní àwọn tí wọ́n gbé orí pupa wá sílé ayé tí wọ́n gbé orí déjà wá sílé ayé wọ́n ti bẹ̀rẹ̀ sí ní máa tẹ orí pupa wọn ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ẹni àlùbáríkà tẹ́ ẹ jẹ́ olùfẹ́ òdodo ẹ tètè bá ní dá ẹ tètè bá ní dá orí pupa orí pupa wọn padà pẹ̀lú kẹ́ ẹ máa tẹ love àti like wọ́n ti mọ̀ pé ọ̀pá ọ̀rọ̀ ó ti ń bọ́ sí àwọn lára ọ̀pá ọ̀rọ̀ ó ti ń bọ́ sí àwọn lára wọn ò wá fẹ́ kó kọ̀ǹtínú ni wọ́n fi ń gbé orí pupa wọlé kí ló fẹ́ forí pupa tí bá jọ ń sọ̀rọ̀ ni ẹ̀yin náà ní pílátífọ́ọ̀mù tí yín náà pílátífọ́ọ̀mù tí yín gan ló pọ̀ ju ti àwa àlùsùn náà lọ. ẹkún bòmíì ẹ̀ẹ́n kí gbogbo yóò jáde ẹkún lọ́ọ̀rìn fọ́fọ́fọ́ ẹkún èkó fọ́fọ́fọ́ ẹ tún wà lábúrọ́dù tẹkúra yín jáde náà kẹwàá dì bọ́ǹkì tí mò ń sọ ẹkúra yín jáde ó sì dogun ó ṣe dogun orí pupa ara ń tà ń gbénu. là ń ṣe program lórí social media yìí lẹ̀ ń gbórí pupa wọlé tábà wá sọpá àtijọ́fẹ́ ṣe dáálọ́ọ̀gì ńkọ́ àti kẹ́ ẹ lọ́mọ yọ àké UTC sí wa àbẹ́rẹ́ rí báwọn àti kẹ́ ẹ máa yọ àké UTC sí wa èmi ń sọ tèmi ẹ̀yin ń sọ tiyín mi ò gbé orí pupa wọlé sí orí pílátífọ́ọ̀mù yín rí èyí àwa sórí pílátífọ́ọ̀mù tèmi ẹ máa gbé orí pupa wọlé síbẹ̀ ẹ bẹ̀rù ọlọ́run o ìwọ tó ń gbé orí pupa wọlé yálà wọ́n rán ọ àbọ̀ ránra rẹ lọ bẹ̀rù ọlọ́run tọ́mà bá gbọ́ ọmú kò sẹ́ni tí ó gbọ́ ọ lẹ́wọ̀n ṣẹni tí ó gbọ́ ọ̀lẹ̀ ẹni pílátífọ́ọ̀mù ti yín tí ohun tí mò ń sọ bá tí ọlọ́run disappear from my page unfollow me is it by force no be by force ẹ lọ sórí péjì yín sọ ti yẹ. gbogbo ìwọ tó o mi tó o mi láti máa dà mí láàmú mo bi Allah subhanahu wa ta'ala wípé ẹjẹ́ ń gbé mi ń gbé mi ń gbé mi ẹ ṣọ́ra yín ẹ bẹ̀rù ọlọ́run ẹ ṣọ́ra yín má forí gbèpè o má forí gbèpè o èpè tí rúkúyà ò ní ràn má forí gbé o jẹ́gẹ́ mi mo jókòó mi jẹ́ tí mò ń sọ̀rọ̀ mi tí ọba ti faramọ́ ohun tí mò ń sọ disappear ó rí àwọn tiẹ̀ tẹ́jọ́ mọ́ sára yín jẹ tó ti yọ bí yẹn ti jẹ́ nìyẹn tọ́ ní alẹ́ tòní lálẹ́ tòní insha Allah kí la fẹ́ sọ náà hmm. ẹ̀rí ń ta sọ láàárọ̀ <laughs> ah, masha Allah masha Allah wàhárakàlá fi òdodo ló máa lékè òdodo ló máa lékè òdodo ti dé irọ́ máa lọ ni irọ́ máa sá lọ ni àníkẹ́yìn wọn sún fi dádúró àlejò níyí ẹ̀ṣọ́ ńlé ẹ dádúró lọ́tọ̀ ẹ máa bá ti ń lọ odidi ẹ̀sìn lọ́tọ̀ ni súfí jẹ́ lẹ́ti pín sí ọ̀nà bíi more seventy sect ẹ má dá mùsùlùmí láàmú mọ́ tó gẹ́ ẹwù bàtẹ́ tí ń bá wá fẹ́ rábọ̀ láti ọgọ́rùn ọdún kẹta tẹ̀sí lọ́ọ̀tì sáwíà ní bátúrọ́ ti ń bá wá fẹ́ rábọ̀ ẹ wá fẹ́ sọ̀rọ̀ ayé di ewé tí ń bẹ lára ọṣẹ tó pẹ́ lára ọṣẹ tó fẹ́ dọṣẹ bẹ́ẹ̀ dọṣẹ ààyè ewé ń bí ewé yín bá pẹ́ lára ọṣẹ jù bẹ́ẹ̀ lọ pẹ̀lú yẹn á yọ bọ́ta lọ́tọ̀ lálẹ́ ètò ní pẹ̀lú yọ̀ǹda lọ́hùn tí à ń ṣe episode forty lọ́wọ́ báyìí bàbá oní sọ̀látù sáàdìkì sọnù wọ́n sọ àwọn ọ̀rọ̀ kan nínú àwọn ọ̀rọ̀ wọn ṣe mọ̀ kí bàbá yẹn sọ pé àwọn fẹ́ràn ẹjọ́ wẹ́wẹ́ ṣe eré ìtọ́ba jẹjọ́ wẹ́wẹ́ tí ò nítumọ̀ èyí tó bá jẹ́jọ́ wẹ́wẹ́ tí ò ní túmọ̀ á kàn gbé jùlẹ̀ ni èyí tó bá jẹ́jọ́ wẹ́wẹ́ tó ní túmọ̀ á mọ̀ tìrìtì ẹ̀ torí pé wọ́n fẹ́ dá ìrújú sílẹ̀ ni á wàá gbọ́ ara ẹjọ́ wẹ́wẹ́ bàbá yìí ara ẹjọ́ wẹ́wẹ́ bàbá onye sara sọnù tó dá sí pé ó nítumọ̀ tó yẹ ká fèsì rẹ̀ bàbá ṣe ti wà ń mo pé ẹ gbọdọ sùn ẹ gbọ́dọ̀ sùn àwọn èèyàn yóò ti pè yín pé ó tún ti dé ẹ ọmọ yín aládìsí wèrè òun náà ò ní sùn báyìí ẹjọ jókòó ni ẹjọ jókòó kẹ́ẹ̀mọ́ wo ibi tọ́rọ̀ yín lọ kèétí ìdọ́run o àti ìdọ́run o ilé ayé la ti wá o ẹ wo bí ọkàn yín ò sì balẹ̀ tí ẹ bá ti gbọ́ pé mo fẹ́ ṣe prógrámù ọkàn yín ò ní balẹ̀ ló jẹ́ kí n máa ṣàánú ilé ẹ̀kọ̀ọ̀kan ni mi fi gbé ìkéde jáde tí màá kàn jáde yóò ti yé. irú ilé nìsín ni ìkéde òpìsídì ẹ̀ ìkéde òpìsídì rẹ̀ nítorí sàánú yìí ni ẹ pẹ̀lẹ́ ẹ farabalẹ̀ bàbá ẹ wá gbọ́n tẹ́ ẹ sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ohun yìí nìkan ni mò ń gbé jáde ọ̀rọ̀ ti wá kọjá ohun nìkan báyìí àwọn ayé gbọ́dọ̀ da ojú ẹni tí ń sọ̀rọ̀ so that ẹ ń bá lọ́mọ nínú ìjọ yín yóò lè mú ẹ bá níyàwó ń bẹ̀ yóò lè mú yàwó ẹ̀ kúrò ń torí pé ìṣẹ̀lẹ̀ ń kó igbó sí àwọn èèyàn lórí ń da orí wọn bàbá ẹ ti ẹ wọ́ọ̀tì tó yẹ kó sí wáàsì ẹ ẹ ṣé ti bí àwọn tó dàgbà tí ó ń yẹ ká mọ fún ilé owó oúnjẹ ẹ̀ lálẹ́ yìí mo ti wá dìsáìdì pé látàlẹ́ yìí lọ èmi yóò máa gbé ojú yín jáde sáyé ọmọ yín aládìsíwèrè òun náà ń gbé ojú mi jáde nà so èmi náà a máa gbé ojú yín jáde sáyé báyìí látàlẹ́ yìí lọ tó ti yé so ọ̀yà o bàbá tí a ti máa ń gbóhùn wọn bàbá aládìsíwèrè bàbá oní sọ̀rọ̀tù sábìkì sọnù. Hmm ẹ jẹ́ ká rí ojú bàbá ká sì gbọ́ ohun ẹnu wọn. tọ́. ẹ̀yin sì lẹ́ mú àwọn ọ̀rọ̀ àbà tẹ́ bá fi jù àbà àdìsí kan pé àfún àdìsí kan wá pé dàdá tó dúró làwọn sì ẹni àdìsí sọ ipò ní túmọ̀lẹ́sí ní sanni ìjà ló mọ̀ tó kú náà.

nítorí wọ́n ti ẹ̀sẹ̀ fẹ́ ìlú. ẹ̀gúsà abẹ́yẹ. ẹ̀gúsà abẹ́yẹ náà. abẹ́yẹ ló kù rọ. abẹ́yẹ gbà sí gbogbo àdéhùn tó yẹ bá kó sí láyé yìí ti àdéhùn dọ̀ yìí. ọ̀pá àwọn ẹ̀fẹ́ ní kẹ̀kẹ́ àti ìgbọ́. àdéhùn kan wà látọ̀dọ̀ tó ti ọmọ àtìlámù ọlọ́run. ọpọlọ yìí nígbà míì tó bá ti pọ̀ jù èèyàn ò èèyàn ní rí ìtumọ̀ yẹn tú dáadáa ẹlòmíì tí ò bá gbọ́pọlọ ó wá lè ní èèyàn ò gbọ́ àgbọ́yé fẹ́ darí ó fẹ́ darí lọ lọ́lọ́run ó fẹ́ kọ́lọ̀ fẹ́ràn òun. ṣé n parí pé lẹ́yìn yẹn ipò rẹ̀ lágbára ó wà nù tíra tó ń pè mo ní tíra yìí náà mo fi hàn àwọn ọmọ ẹ tí ó gbogbo tí ó gbọ́dọ̀ mọ awìlì pàtàwì dáadáa ó gbọ́dọ̀ mọ báyìí tó tọ́ba fẹ́ ìyẹn mọ́kú tí ó wà fún yà tọ́tò lè fi nígbà tá yé dá a ní o. ó fẹ́ ẹ rí ọ̀rọ̀ yìí nínú tí àtàkùnrin àwẹ̀ àwẹ̀ rẹ̀ bàtà àwẹ̀. àwẹ̀ bàtà àwẹ̀. sísọ yìí bí máa bọ̀sọ̀ yìí bí lónìí. tọ́ bàbá ẹ kú bẹ́ẹ̀ ṣe ń da ìsìn rú o ẹ kú iṣẹ́ ẹ kú iṣẹ́ ẹ ní mórí bọ́ níbi ẹ̀san ìyà tí ń bẹ fún ẹni tó ń da ẹ̀sìn irú bí irú tiyín ẹ lè mórí bá wájú ọlọ́run pẹ̀lú ògùn àlọ́run ẹ má bá mi tẹ lọ́ọ̀fù àti láìkì ẹ má bá mi ṣíà prógráàmù yìí àwọn ọmọ wọn ń bẹ lórí ètò pẹ̀lú wa tí wọ́n ń gbé orí pupa wọlé bàbá ẹ lè mórí bọ́ ẹ ń dojú ẹ̀sìn rú ẹ ń dojú ẹ̀sìn rú iṣẹ́ wo gan lẹ́kọ́ láàárọ̀ ọjọ́ yín iṣẹ́ wo lẹ́kọ́ tẹ́ẹ̀dì lè padà bẹ́ẹ̀ tó fi ajá sí pé ọ̀rọ̀ ẹ̀sìn tí ò yé yín lẹ wá ń dá sí ẹ ti fi iná kàlẹ́ kó ìjọjọ lórí irọ́ ẹ wá tẹ́tí gbọ́ analysisi ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí ẹ mọ̀ pé kìí ṣerú yín ló yẹ kẹ́ ẹ mọ̀ dá sọ́rọ̀ ẹ̀sìn kìí ṣerú yín bàbá. àwa wí táìmù ẹni tíra àlẹ́háwí lèlèfàtàwá àbí lèlèfàtàwí pé gbogbo ẹni tí ó bá jẹ́ mufti ó yẹ kó mọ̀ yẹn sẹ́yìn gangan mọ sí àná sẹ́yìn gan mọ ni sẹ́yìn dọ́gbọ́n lọ́ǹtì ara yín gẹ́gẹ́ bíi pé ẹ fẹ́ di mufti lẹ́kọ̀ọ́ ni àbí ìlú wo lẹ́wà gan èkó náà wọ́n lẹ́wà ṣé ẹ̀dọ́gbọ́n lọ́ǹtì ara yín nù pé táyé mufti bá sílẹ̀ lẹ́kọ̀ọ́ kẹ́ńpẹ̀ yìí sí ẹ jẹ́ màtàlá yín jẹ́ kẹ́ẹ̀dú para yín jẹ́. kẹ mẹsànán ayín jẹ kẹ jókòó ara yín jẹ ẹ̀yin tẹ ẹdá sáà bímọ yàtọ̀ sí tábì nínú àdìsí ẹdá sáà bímọ yàtọ̀ sí tábì ẹẹdìrà yín nìsín láì gbèmí rọ lọ́wọ́ ẹ máa wò ó. ẹ̀yin sì lẹ́ ń wú àwọn aṣọ àbà ṣé bá fi jù àbà àdìsí kan ẹ agún kan wá tó ń gbọ́dọ̀ àwọn ẹni àdìsí sọ yìí kò ní kúrò lẹ́sìn sọ́ni àlìjáàlú mọ̀sùnkú náà nígbà tí òsì bá ṣe mu àlìjáàlú mọ̀sùnkú náà ẹni sàdáàtì òkúrọ́ ni ọtí tó dáadé ló kù. àwọn ọmọ ẹgbẹ́ rọ àwọn sì rí bínú. sì rí bínú sì rí àlẹ́ sì wèrè sọ ọgbọ́n tí rẹ wí <laughs> táwọn afá àtẹ́mi jẹ mufti náà nù ẹ́ àdíìsì tí wọ́n ń sọ yìí ẹ jẹ́ rán wa létí ẹ jẹ́ kí n rán wa létí àdíìsì àdíìsì tí wọ́n ń sọ yìí amúwá níjọ́sí. Hmm. mo tún fẹ́ sàdísì yẹn hàn wá padà kẹ́nìyàn kí bàbá yìí ó yẹ wọ́n tó kọ ara wọn jẹ́ kí wọ́n tó kọ ara wọn jẹ́ mọ̀ ṣeun hadith tí wọ́n ń sọ yẹn rèé hadith alifi kúmgọ̀rí ibùn odidi ẹ́písòdù kan ni mo fi sọ rí i àlàyé ọ̀rọ̀ lórí halifikum ibù halifikum gọ̀rìbùn ibù tó sọ wípé wọ́n láwọn wà lọ́dọ̀ ànẹ́bì ní ọjọ́ kan wọ́n wà nù yàrá ànẹ́bì wá ní ṣé àjòjì wà láàrin yín ìyẹn alul kitab àwa ní rárá bẹ́ẹ̀ kọ́ ànẹ́bì wá pàṣẹ pé kí wọ́n tilẹ̀kùn ọwọ́ ní kí wọ́n gbé ọwọ́ wọn sókè kí wọ́n sọ pé la ilaha illallah a sì gbé ọwọ́ wa sókè fún àkókò kan lẹ́yìn náà ànábì gbé ọwọ́ ẹ̀ lélẹ̀ lẹ́yìn náà ó sọ pé alihamdulilayi allahumma ba'asta níbi hadhihi kalima wa amarta níbi ha wa wa adita ní àléhà àlìjánà wa innaka la tukulifu limihad thumma qul abshiru fa inna allah azza wa lakum àdìsí yẹn nìyẹn o odidi episode kan lọ́wọ́ àwọn previous episode mi ò lè sọ nọ́mbà episode yẹn báyìí ẹ lọ wò fún ara yín ẹ máa rí eh, ẹ máa rí episode yẹn bẹ̀ tí mo sọ pé kókó ìwádìí àlìfíìkù mùgọ̀rí ìbò ni mo ṣe kọ́ náà nìyẹn tọ́ bàbá ìwà ń sọ ní ìsìn wípé apèsàgbé ló kùrọ̀ la fi sọ pé àdìsí dọ̀ yìí fò ẹ jẹ́ apàdà síbi chain of transmission or chain of transmitters ẹ wò ó bàbá yóò mọ tí wọ́n sọ mọ́ o àwọn tó gbàdí sí wáre o hadafa náà alihakam ibùnú náà fẹ́ abu aliyaman hakam ọmọ nọ́ọ̀sìn tí ń jẹ́ àbúlí yamani òun ló sọ àdíìsì fún wa ó sọ pé kàdáfàná ismailu ibùnú ayash ismailu ọmọ ayash ó sọ fún wa ismailu sọ pé òun gbà wá anroshid ibùnú dahud látọ̀dọ̀ roshid ọmọ dahud ni ismailu ti gbà wá ismail ọmọ àyáàsì gba ọ̀rọ̀ yìí wá látọ̀dọ̀ rọ́ṣíd ọmọ dáúdù rọ́ṣíd ọmọ dáúdù ló ń gbà wá ayáálá ibùnú shaddad ó ló ń gbà wá látọ̀dọ̀ yáálá ọmọ shaddad kọ́ọ́l ó sọ pé àdáfà ní àdáta ní àbí yálà ọmọ ṣàdáàdì ń sọ pé báà mi sọ fún mi báà mi yẹn òun náà sì ni ṣàdáàdù ọmọ áùsì ṣàdáàdù ọmọ áùsì yìí ẹ wò dáadáa ṣàdáàdù ọmọ áùsì yìí ó jẹ́ bàbá fún ta ni fún yálà. ṣàdáàdì ọmọ áùsì ó jẹ́ bàbá fún tani fún yáálá ṣàdáàdì sọ ọ̀rọ̀ yìí fún ọmọ rẹ̀ ṣẹ́ǹdì báwọn wà ọ̀bádà ibùnú sọ́ọ́mìtì ọ̀bádà ọmọ sọ́ọ́mìtì háàdìrún ó wà níkàlẹ̀ ìsọ́díkù wú tó ń jẹ́rìí rẹ ta ni nínú àwọn tó gbà àdìsí bàbá yìí àwọn tó ń bẹ̀ ni ṣàdáàdù ọmọ áùsì àti ọ̀bádà ọmọ summit ṣàdáàdù ṣàdáàdù ọmọ house òun ló ń sọ pé òun ló ń sọ ọmọ house òun ló pe ọmọ ẹ̀ ti tí ń sọ fọ́mọ rẹ̀ ọmọ ẹ̀ o jẹ́ ó sì sọ pé nígbà tí ń sọ fún òun ọ̀bádà wà níkàlẹ̀ tó ń jẹ́rìí sí ni sọ ó ní kú náà. ìdànàbí yìí a wà lọ́dọ̀ ànábì definitely sàádé tó wà ní àdìsí méjì ni ṣàdáàdù ọmọ áùsì ọ̀bádà ọmọ sọ́mìtì omo wa ọmọ áùsì ni ọmọ okay shadadi ọmọ haúsì sọ̀hábà ni. shadad ọmọ ausi sọ̀hábà ni ọ̀bádà ọmọ ọ̀bádà ọmọ sọ́mìtì sọ̀hábà ni ìyá ńlá náà tó jẹ́ ọmọ shadadi sàbí lòun náà. Okay. ò bá jẹ́ sọ̀hábà yóò jẹ́ tábì but ṣàdáàdù ọmọ haúsì àti òbáàdà àwọn méjèèjì ni wọ́n ní àwọn wà níkàlẹ̀ lọ́dún àmẹ́bì tánẹ́bì fi sọ ọ̀rọ̀ yìí àwọn tó wá sọ pé àwọn gbọ́rọ̀ àwọn gba àdéhìsí látọ̀dọ̀ ọmọ ṣàdáàdì ẹni tí í ṣe yálà onírọ́ṣídìí tá a yẹn Rọshidi kìí ṣe sàbí ìsmaílù ọmọ àyáàfì tó náà gbà wá lọ́wọ́ rọ́ṣídì òun náà kìí ṣe sàbí tábì yìí ni bàbá yìí ò wá mọ̀ láàrin tábì àti sàhábà wọ́n wá fẹ́ fún alùsùnà lóko burúkú wípé ẹ̀ tá a bá ti dọ̀ àdìsí àti pé sàdé ló kùrọ̀ àwálù súnà gangan la ní ìdúró pé asọ̀hábà kúlùhùm ọ̀dùlù asọ̀hábà kúlùhùm ọ̀dùlù gbogbo sàdé pátá ni ẹni tó dúró déédéé gbogbo sọ̀hábà pátá lẹni tó ṣe kí ni tó dúró déédéé ẹni tá a sì pè ní sọ̀hábà. So mọ́ńlákíyà mọ́ńlákíyà nàbíyà sallallahu alayhi wa sallam mu'mina bihi wa mata ala islam ẹni tá à ń pè ní sọ̀hábà lẹni tó pàdé ànábì láyé ṣáájú kánẹ́bì tó kú kì í ṣe òkú rọ̀bí sí Tìjàní tọ́lọ̀ ń pàdé ànábì lẹ́yìn ẹgbẹ̀rún kan ọdún sẹ́yìn tánàbì ti wáyé tó ti lọ ṣòwẹ́ntà pè ní sọ̀hábà lẹni tó pàdé ànábì láàrin ìgbà tánẹ́bí fi jẹ́ sí ọlọ́run twenty three years ó pàdé rẹ̀ ó gbà á gbọ́ ó sì kú sórí Islam ìtànkpé ní sáà ok so àwa mùsùlùmí àrùsùnà àwa la wá ní òfin tó sọ pé tàbí ọ̀rọ̀ tá a gbé kalẹ̀ wípé asọ̀háàbá kúlùwùn gbogbo sọ̀hábà pátápátá ló ní déédéé àìṣe tọ́ àánú sára sọ̀hábà so bá sọ pé àdìsí kan dọ̀ yìí fù bàbá ẹ lọ gbọ́ yé bàbá ẹ lọ dáadáa ọ̀rọ̀ yìí ọ̀kan o pàápàá àwọn tábìyìn àwọn tábìyìn tó transmission yẹn àwọn ni wọ́n máa ń gbà àwọn ni wọ́n máa ń fort tẹ́ḿbàdì sáàfù tí wọ́n fort irú ẹ̀ níbẹ̀ so ismailu ismailu ọmọ ayash tábìyí ni rashid ọmọ dáúdù tábìyí ni àbúrú yamani ìyẹn number one hakam ọmọ náà fi tábìyí lòun náà so sísọ táwọn àfáà wa sọ pé àdìsí dọ̀ yìí fù kò ní nǹkan kan ṣe pẹ̀lú sàádé o kò ní nǹkan kan ṣe pẹ̀lú ọ̀bádà ọmọ summit kò sí ní nǹkan kan ṣe pẹ̀lú ṣàdáàdì ọmọ house bàbá ṣé mo wíire ẹ tiẹ̀ gbọ́dọ̀ sọ pé mi ò wíire. ẹ lẹ́nu ọ̀rọ̀ kí a sọ pé mi ò wí rí àtẹ̀yìn àtọmọ yín. so ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yẹn wípé àwa mùsùlùmí alùsùn náà àwa pe sàbẹ́ lókù rọ̀ mùsùlùmí è pe sàbẹ́ lókù rọ̀ náà ni igun ọ̀dọ́ yín lẹ so ẹ lọ gẹ̀tẹ̀ clear <clears throat> ẹ gẹ̀tẹ̀ clean and clear wípé àdéhìsí alifikun bọ̀rí ibú tẹ́ mú wá táwọn àfa àsọpọ́dọ̀ yìí fù ismail ọmọ ayashi rọ́ṣídù ọmọ daud àwọn méjèèjì yẹn ni wọ́n kẹ̀sùn sí lẹ́sẹ̀ kì í ṣe méjèèjì tó gba adiisi náà wá ìyẹn shaddad ọmọ house àti mubad ọmọ summit so ẹ̀dìyẹn mú bàbá. Bẹ́ẹ̀ ti ìsìlámù àdéhì náà nítorí rọ́tà ẹ̀sẹ̀ ẹ̀ ẹ̀gúsà àbẹ̀yẹ. Abẹ́yẹ ló kù rọ̀. Abẹ́yẹ má ti rush. Ẹ sọ́nù ọ̀rọ̀ yín nìsín wípé gbogbo àdìsí tó bá dọ̀ yìí fò ká ṣèpàdé lórí ẹ̀ ká ṣèpàdé lórí ẹ̀ ká pẹ́rìsì gbogbo ẹ̀ bàbá àìmọ̀ kan tí ń bẹ lára yín ó gbópọn gan ni pẹ̀lú kẹsàn-án ó gbópọn ó gbópọn gan ni ẹ ìjókòó jẹ́jẹ́ ọ̀rọ̀ tẹ́ ẹ̀ mọ́ ń pẹ̀lẹ́ ń dá sí tí wọ́n pẹ́rìsì gbogbo àdìsí bá dọ̀ yìí fò ṣé mẹsẹ̀ máa wá wí ni. ẹ̀yin gan tẹ́ ẹ dọ̀ yìí fù ṣé àpẹ́rìṣì yín ni ṣé àpẹ́rìṣì ẹ̀yin gan ni ẹ̀wá ni ká lọ pẹ́rìṣì gbogbo àdéṣì tó bá dọ̀ yìí fù ọ̀rọ̀ òrí bàǹbàbà bọ́rọ̀ sí rírè àwọn àáfàá aládìísì wọ́n ti ṣe iṣẹ́ lórí gbogbo hadithi pátápátá wọ́n ti jẹ́ ká mọ̀ wọ́n ti jẹ́ ká mọ̀ ipò tádìsí kọ̀ọ̀kan wà sọ́sọ̀ híhù ni àbódọ̀ ìfù tó bá sọ híhù kí ni lẹ́bù síhà rẹ̀ tó bá dọ̀ ìfù kí ni lẹ́bù dọ́àfù rẹ̀ àmọ́ torí pé èyí sáà fáà tó yanjú lẹ́ẹ̀fi mọ̀ pé wọ́n ti ṣiṣẹ́ lórí ẹ̀ ẹ mọ bí yẹn ṣe máa wá dìísì ẹ̀yìn ọkàn ní àdìsí ti yín ni lẹ́bàá máa lò bálẹ̀ mọ̀kan ṣe máa ṣe nìyẹn bí aláìmọ̀kan ṣe máa ṣe nìyẹn bàbá ẹ jẹ́ n dá yín lẹ́kọ̀ọ́ ṣé sọ̀yìn Bukhari sọ̀yìn Muslim ìyẹn ti wà confirmed pé gbogbo àdìsí inú rẹ o sọ̀híhù ni yẹn ti wà confirmed ṣẹ́wádìí gbogbo àwọn àdìsí yòókù bẹ̀ lórí Abu Daudu Tirimizi Nasai Ibunu Maja àwọn mẹ́rẹ̀ẹ̀rin yẹn tá a bá sọ́pọ̀ mọ́ méjì àkọ́kọ́ yẹn àwọn là ń pè ní situ kútùbù àbí kútùbù sítà kútùbù sítà àwọn tírà àdìsí mẹ́fà. bukhari àti muslim tó ti yanjú ọ̀rọ̀ ọ̀nù rẹ̀ sẹ́wárí ètò tẹ̀lé abu daud ètò tẹ̀lé atirimidi ètò tẹ̀lé anasai ètò tẹ̀lé ibnu maja lẹ́yìn ìyẹn lọ́sẹ̀ wá kan bayhaki kẹlẹ́mọ̀ kò sí bayhaki tó wà ló tó wá kan bayhaki ló tó kan tọ̀bàrání ló tó kan àwọn tíradìsì míì bíi hakim tó ti yé àwọn musonafat tọ̀ now ṣẹwárí gbogbo àdíìsì tí ò bá ti jẹ́ bùkọ́rí tí ò bá ti jẹ́ muslim tẹ́ ẹ bá ti fẹ́ lò wọ́n ṣe máa ń gúgùsà torí ọ̀nà ẹ̀bùrú nù tí bá ní kẹlọ náà fowó ra tíra kọ́mọ̀ jẹ́ pé ìwọ̀n bọ́wọ́ tẹ̀sùn fi jẹun màá fi ní kẹlọ fi ra tíra bọ̀tẹ́ bá ní gúgù fún àdìsí yẹn kọ́ sórí gúgù kẹwàá béèrè ohun tí àfáàkì ní sọ lórí ẹ yóò kó wá ohun tí àfáàkì jù sọ lórí ẹ yóò kó wá ohun tí kẹta sọ ní orí rẹ yóò kó wá nínú tí ọ̀tọ̀ọ̀tọ̀ nínú tí ọ̀tọ̀ọ̀tọ̀ yóò kó wá. àmọ́ ẹ̀yin tí wọ́n gbé láwàdé káàkiri dìín ni nàìjíríà mọ̀lá ẹ kàn bọ̀ sínú ẹ ẹ ní mọ kókó lórí rẹ̀ tá a bá ti ẹ tó mọ ẹ wá képe mọ́lẹ̀ nídìí ẹ̀ ń ṣépè ẹ̀ ń ṣépè lórí irọ́ wọ́n pe tàbí lókù rọ̀ tá a mọ̀ pe tàbí lókù rọ̀ nídìí ẹ̀ dáfà bímọ àtọ̀ sí tábì nínú ẹlẹ́gbàá wá àdìsí odidi olórí ìjọ ẹ̀ dáfà bímọ lọ́tọ̀ yàtọ̀ sí àwọn tábì so irú àdìsí tẹ́ ẹ mú wáyé ní ìsìn tẹ́ ẹ bá gúgù fún un ẹ lè ra tí àgbogbo tí àyẹn ẹ lè rà tán ṣùgbọ́n ayé ti di rọrùn kódà tẹ bá béèrè pé mọ̀síhàtú hazal hadith mọ̀síhàtú hazal hadith tẹ wá ra kọ bíi kẹ́límọ̀ mẹ́ta nínú hadith yẹn ó máa gbé wá ó máa gbé wá bàbá ẹ ẹ kàn ń fira yín hàn pé já ìlú mọ̀rọ́kábù mi yìí ní lórí social media. àmọ́ kéékèèké tí ò tó wá wọ́n kàn mọ wòye pé bàbá yìí yìí ṣe kí ojú ọ̀nà lọ ni. so mọ̀ sí hatu hazal hadith kẹkànlá akọ kẹlímọ̀ mẹ́ta lé lórí síwájú rẹ̀ á gbé wá iye àwọn àfáà tó bá sọ̀rọ̀ lórí kọ yẹn inú tí àtó sọ á gbé so that kẹ́ tó bọ́ ọ̀ta kẹ́ tó máa kó ti àbúdáùdù àbúdáùdù ètò sọ yìí wà nbẹ ètò dọ̀ yìí wà nbẹ tirimidi ètò sọ yìí wà nbẹ ètò dọ̀ yìí wà nbẹ ànẹ̀sáyì ètò dọ̀ yìí wà nbẹ ètò sọ yìí wà nbẹ tún ṣó ti yé ṣó tẹ́ bá ti fẹ́ làdíìsì àmọ̀ràn ni mo fún yín bàbá sódà tẹ́ ẹ̀ ní máa lulẹ̀ gbogbo ògbà mọ́ ẹ gúgù fún gbogbo àwọn tó jókòó sí ìlẹ́gbẹ́ yẹn àmọ́ kéwú yẹn ẹ ṣé wọ́n kàn ń jẹun sí lọ́rùn lásán ni ẹ fún wọn níṣẹ́ ṣe ìwọ aládìsí wèrè ẹ ké sí òun tiẹ̀ tún òun tún òun tún smart díẹ̀ díẹ̀ ẹni kó bá yín gúgù fún àdéhìtì pé ẹ fẹ́ lò níwàásí kó bá yín gúgù fún kí ni síhà rẹ̀ àtúrọ̀ ẹ ní kàtà kẹ́ni sọpáàdì sídọ̀ yìí fún lọ́dọ̀ ara yín ìmọ̀ rẹ̀ ò sí fún yín kò sí fẹ́mi náà kò sí fọ́mọ yín àwọn tọ́lọ̀ ń dogún ìmọ̀ yìí fún wọ́n ti kọ́ sínú síra wọ́n ti gbé sórí íńtánẹ́ẹ̀tì ẹ kàn rárá áńdírọ́ìdì esi la data lọba pari esi ma maa tisi tọba dọ efu to sọ iwe ma ma its very simple ma si hatu haza na hadis ime hadisi na isii hadisi ha nife ibu ekara akọri kpe ma si hatu haza na hadis ha nife iku mu ngori ibu. mo ń ṣe program lọ́wọ́ o. mo ń ṣe program lọ́wọ́. mo ń ṣe program lọ́wọ́ mo wà live. hello mo wà live. later. Oh, okay. so ọ̀nà tẹ́ ẹ lè gbà gẹ́ẹ̀sì bóyá àdìsí dọ̀ ìfù àbí òdọ̀ ìfù nìyẹn ó ti rọrùn parí ẹ nídìí kẹ́ ẹ kówó lára tí à ẹ gúgù fún ẹ gúgù fún àwọn tó bá lè kọ́ lárúbáwá lọ́fọkànbalẹ̀ bí ẹ bá lè kọ́ ní èdè gẹ̀ẹ́sì lọ tó pé gẹ̀ẹ́sì sì wò ó lò ó lè má jẹ́ pé òun ni wọ́n lò nínú gúgù but lárúbáwá yóò chẹ́ǹjì mọ̀ sí àtú hazal hadith tàbí kẹ́kọ̀ọ́ yí pé halifikum goribun ahazal hadithu sọ̀ríhù tẹ̀dá kọ́bẹ̀ yóò gbé wá adakọ̀ Ismail ọmọ Ayash àti Rọ́ṣídù ẹ̀wà ń sọ pé sàbẹ̀ ni wọ́n sí sàbẹ̀ làwọn méjèèjì bàbá.

irọ́ yìí ti pọ̀ jù bàbá irọ́ yìí ti pọ̀ jù kí lẹ̀ ń parọ́ síbà nítorí ọlọ́run ẹni gbogbo àdìsẹ́yìn bá kóòtù láyé gbogbo àdìsẹ́yìn bá kóòtù láyé bóòlù ẹ̀sìn sọ́dọ̀ ẹgbẹ́ ẹgbẹ́ tún plé náà. ọ̀ya. asalaamu abẹ̀rẹ̀ gbà sí gbogbo àdéhùn tó bá kó sí láyé ìṣe àdéhùn tó yí. bàbá ẹ̀yin gan ẹ̀wọ̀ ọ̀tẹ́ńtíìkì <laughs> ẹ̀yin gan ẹ̀wọ̀ ọ̀tẹ́ńtíìkì aráàbò ní aráàbò ní yín náà ṣé ń nípa ìwà gbádá ìwé láwàní lẹ́bí sọ pé gbogbo àdìsẹ́ bá ti kóòtù láyé authentic ni ṣé muhadisu nìyí ni ṣé muhadisu nìyí ni bàbá bàbá kí lè fọ́nbù sí náà lórí social media ẹ sì ń wọ́ra yín lẹ̀ báyìí ẹni gbogbo àdìsẹ́ bá kóòtù pátá authentic ni ṣé bí èyí tẹ́ ẹ kóòtù àdìsẹ́ alifikun gọ̀rí ibú làwọn àfáà ní kò wà ọ̀tẹ́ntíìkì o èyí tí ẹ tún fẹ́ pòsì ní ìsìn náà á tún gbọ́ bàbá mi ò lẹ́kì bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí o ohun tẹ́ ẹ̀jẹ̀ lẹ̀ ń pera yín náà ohun tẹ́ ẹ̀jẹ̀ lẹ̀ ń pera yín ọmọ yóò sì máa fapá jánú ní ìsìn yóò máa fapá jánú dípò kọ́mọ yín ó kìlọ̀ fún yín pé kẹ́ mọ́ máa lulẹ̀ dípò kọ́mọ yín kó kìlọ̀ fún yín ẹ wá ń sọ pé gbogbo àdìsẹ́ yìí bá kóòdì láyé ọ̀tẹ̀ntíìkì ni irú ta ni yín náà irú ta ni yín àwọn tó jù yín lọ àwọn tó jù yín lọ wọn ò sọ bẹ́ẹ̀ rí Abu Dawud sọ bẹ́ẹ̀ rí Tirmidhi ò sọ bẹ́ẹ̀ rí ànàsáyé ò sọ bẹ́ẹ̀ rí ibùdó mọ́jú ò sọ bẹ́ẹ̀ rí gangan ìmáàmù Baihaqi gangan tẹ́ ẹ fẹ́ kó tàdísì ẹ̀ ní ìsìn kò sọ bẹ́ẹ̀ rí mélòó lẹ́mọ̀ mélòó káwọn yẹn bá wá lọ gbé àwọn tó dòkò kalẹ̀ bá ní ìsìn inú wọn dùn pé bàbá tiwa o gbogbo àdìsàn bá kò sì láyé ọ̀tẹ̀ntíìkì ni sẹ́ẹ̀pẹ́ ti kó bá wọn ẹ ti jọ kó bára yín bàbá ẹ̀yìn ṣe muhadisu kódà Albani ò sọ bẹ́ẹ̀ Albani gẹ́gẹ́gẹ́ tí gbogbo ayé mọ̀ pé àfa aládìsí ni kò sọ bẹ́ẹ̀ rí ẹ̀kọ́ ádámọ̀ gan àlè lórí kò sọ bẹ́ẹ̀ rí bàbá kàmọ́lì dín ní wọn ò sọ bẹ́ẹ̀ rí amàbálágbàjì wọn ò sọ bẹ́ẹ̀ rí amàbálámúnigun wọn ò sọ bẹ́ẹ̀ rí amàbá ní mahad kọ́lọ̀ bá ti foríjì wọn wọn sọ bẹ́ẹ̀ rí bàbá ẹ̀ ń fọ́nbù o ẹ̀ ti ń fọ́nbù jù ọ̀dà àdíìsì ti anifikun gọ̀rìbù àti sọ̀rọ̀ pé wọ́n ní àdíìsì yẹn lẹ ok ẹ wá kú fẹ́ má dìsì wá ní ìsìn ẹ̀já gbádìí ti tẹ́ mú wá bàbá ọ̀yá. àdíìsì kan wà látọ̀dọ̀ mhm. fẹ́ẹ́ jọba adúlámọ̀. nígbà míì tó bá ti pọ̀ ju èèyàn èèyàn ní rí ìtumọ̀ yẹn tú dáadáa ẹlòmíì tí ò bá lọ́pọlọ ó wá lè ní èèyàn gbọ́ àgbọ́yé rẹ̀ àbí èèyàn máa bá ń ṣe díẹ̀ díẹ̀ dákun. láti pè láìlá ìlàlá láìlá ìlàlá. Àwọn ìtòyá ọdún dàgbà ní. Wọ́n ni wọ́n á ní wò sí ọlọ́run. Àbẹ́rẹ́. pariwo alóòrù láìlá nínú lọ sí ìṣètò ìṣèkárí ìbáyìí. Ọ̀rọ̀ ọ̀dà ó fẹ́ darí ó fẹ́ darí lọ lọ́lọ́run ó fẹ́ kọ́lọ̀ fẹ́ràn òun. bàbá mi fẹ́ràn ẹ. ṣé n pariwo pé láìla ìlànà ìlànà ìlànà ìlànà nínú mọ́sálásí. ó lé mi ọgbọ́n rẹ̀. àdìsí bẹ̀ẹ̀kì bẹ̀ẹ̀kì yẹn ipò rẹ̀ lágbára. ó wà nù kíra tó ń pè ní áwìlì pàtàwì mo ní kíra yìí náà lé mo fi hàn àwọn ọmọ ẹ tí ó bá jẹ kúkú tí ó gbọ́dọ̀ máa wù pàtàwì dáadáa. gbọ́dọ̀ mọ̀ ma tó páálí sábà fẹ́ fi ìyẹn jẹ mú kú ó wà àtà tó máa o. ó fẹ́ ẹ rí ọ̀rọ̀ yìí nínú àwẹ̀ àwẹ̀ àwẹ̀. tọ bàbá ṣe rí ọ̀rọ̀ yín ó wàláì ọ̀rọ̀ yín lágbára ẹ ti ń lulẹ̀ jù ẹ ti ń fọ́nbù jù àwa tá a jẹ́ kékeré gan-an àgbọ̀dọ̀ mọ fọ́nbù báyìí tiwa àwa mọ̀ wa. ẹni gbogbo àdìsẹ́ bá mú wá ọ̀tẹ̀ntíìkì ni ẹ̀sìn yẹn parọ́ fáyé káyé lè lérò pé ẹ̀yin gánwọ́ ọ̀tẹ̀ntíìkì ẹ̀ sì ọ̀tẹ̀ nǹkan kan ẹ̀ ọ̀tẹ̀ nǹkan kan ìnáma anta mudarradu àsùnfì àlìkọ́dìrí ẹ̀ ọ̀tẹ̀ nǹkan kan ìyẹn ni ẹlẹ́ẹ̀kejì ẹ wá sọ pé àdíìsì zaidu kan lè fẹ́ mú wá ẹ wá ládìsì yẹn wà nínú tíà méjì ẹ ló wà nù ṣé mo bẹ̀sẹ̀ bẹ̀sẹ̀ fókò ẹ̀mí gan-an bọ̀. Àbúrò mi, màá bá a ṣe díẹ̀ anyway ẹjẹ fi yẹn lẹ ẹ ló wà nù bẹ́ẹ̀ hà but kèsì bẹ́ẹ̀ hà kì í lẹ pè é ìmọ̀ bẹ́ẹ̀ ti pé ó kọ́ o bí gbé kí nǹkan ìmọ̀ bẹ́ẹ̀ ti pè má so àlìbẹ̀ẹ̀ hà kì í bẹ̀ẹ̀ hà kì í kèsì kèsì bẹ́ẹ̀ ti pé òun bẹ́ẹ̀ hà kì í ló kọ́ rẹ̀ ìmọ̀ mu wa bẹ́ẹ̀ hà kì wà nù bẹ́ẹ̀ hà ẹ ló wà nínú àlìháwí lìlìfàtáwí lìsùyútì àlìháwí lìlìfàtáwí tàbí lìlìfàtáwá àlìpín fàtáwá àlìpín fàtáwí so lìsùyútì bàbá ẹ ní iṣu gan o ẹ ní iṣu bá ń wò yín nǹkan bàjẹ́ tàbá wò yẹn nǹkan bàjẹ́. sẹ́rí ṣùtẹ́ nírè ẹ mọ̀ yàtọ̀ láàrin tí a bá ìhàkì àti àlìháwí èlìfàtáwí ní sùdúùtì ẹ jẹ́ n sọ fún yín ọmọ náà máa ṣàǹfààní fún bàbá bàbá náà máa ṣàǹfààní fún ọmọ ẹ jẹ́ n sọ fún yín. tí m bá kúkú nírú yín ní bàbá mi ò ní jẹ́ kẹ́ ẹ máa tẹ̀sí ń ta tí bá nírú yín bàbá mú ìmọ̀lẹ̀ lẹ́nu ilé nígbàkọ́ máa rọ ìmọ̀ sí lẹ́nu kẹ́ tó mọ sọ̀rọ̀ torí pé káàbà kọ́kọ́ rọ ìmọ̀ sí lẹ́nu bá tó dá sí pé ọ̀rọ̀ àìmọ̀ kan ló ń jáde lẹ́nu yín dọ̀tí ara yín dọ̀tí ṣe rí tá a bá ń sọ nípa hadisi tá a bá ń sọ nípa hadisi ànẹ́bí sallallahu alaihi wasallam ọ̀nà méjì láti máa rí ọ̀nà àkọ́kọ́ òní kútùbù alhadith kútùbù alhadith tíra àdìsí gangan tíra àdìsí yẹn gangan ìyẹn ni pé tá a bá pè ní àdìsí Bukhari tíra sọ̀yìn Bukhari gangan tabapẹ̀ ní àdìsí Muslim tíra sọ̀yìn Muslim gangan tabapẹ̀ ní Abu Dawud tíra Abu Dawud gangan tabapẹ̀ ní Tirmidhi tíra Tirmidhi gangan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọ̀nà àkọ́kọ́ nù ta lè gbà wádìí sí kan ọ̀nà kejì ó ní tíra míì tí kìí ṣe tíra àdìsí tíra míì tí ìṣe tíra àdíìsì yẹn gangan tíra míì tí ìṣe tíra àdíìsì yẹn gangan ìyẹn túmọ̀ sí pé bíi kápàdé àdíìsì kan tó jẹ́ sọ́yìlì Bukhari tàbí sọ́yìlì Muslim tàbí Tirmidhi tàbí Nasa'i àbí Ibnu Majah àbí Baihaqi bíi kápàdé rẹ̀ nínú tí a tafsir bíi kápàdé rẹ̀ nínú tí a fíkìú bí kápàdé rẹ̀ nínú tí a tàwíìdì bí kápàdé rẹ̀ nínú tí a fàtàwá gẹ́gẹ́ bí irú àlẹ́háwí lìlìfàtàwí lìsùyútì. now ìyàtọ̀ wa ń bẹ láàrin kárí àdíìsì yẹn nínú tíra àdíìsì yẹn gangan àti kárí nínú tíra nínú tíra míì yàtọ̀ tó wà ń bẹ̀rẹ̀ èyíkéyìí ẹ̀rí ṣe bá fẹ́ kóòtù bàbá ẹ̀jẹ̀ ń ṣe láǹfààní torí mo láìkì yín ẹ̀kàn mọ̀ pé mo láìkì yín ni èyíkéyìí tí àṣẹ èyíkéyìí ẹ̀rí ṣe bá fẹ́ kóòtù ẹ lọ dì mọ́wọ́ láti òní lọ inú tí àdìsí gangan ni kẹ́ ẹ máa lọ inú tí àdìsí gangan ibẹ̀ ni kẹ́ ẹ ti lọ fà jáde bí àpẹẹrẹ ní ìsìn àdìsí tẹ̀mú wá nìsín ẹ ló wà ní bẹ́hàkì ẹ ló tún wà nínú tíra àlèháwìlì lè fàtàwí ní ìmáàmù sùyútì ìmáàmù sùyútì kọ́ ló gba àdìsí yẹn wá ìmáàmù sùyútì kò sí nínú àwọn wùwátì òkè. Okay? tẹ́ bá wá rí àdíyèsí kan nínú tí àmọ́ mùsùlùmí tó ní rọ̀wáwò báyìí hà kí ẹ má sí ìfọkànbalẹ̀ pé bí ìmọ̀ mùsùlùmí ti ṣe kọ́ sínú tí a rẹ̀ yẹn bẹ́ẹ̀ ló ṣe wà gẹ́lẹ́ nínú báyìí hà kí tí ẹnìkan bá sọ pé àdíyèsí bùkọ́rí kan òun bá pàdé nínú ibùnú kẹfìrù ni nínú jàlálẹ́yìn ni nínú tọ́bárí ni nínú kúrútùbí ni ẹni tí àtọ́bárí ó jẹ́ tẹ́yìn bá fẹ́ lu àdíìsì yẹn ó wà advisable fún yín kẹ́ ẹ má bàa lulẹ̀ kẹ́ ẹ wá lọ kẹ́ ẹ wá wá kẹ́ ẹ trace àdíìsì yẹn lọ sínú tí àti ẹni yẹn ti mú jáde ìdí tẹ́ fi trace ẹ̀ lọ sínú tí à tẹ́ni yẹn ti mú jáde òní wípé ẹni yẹn lè má kóòtì àdíìsì yẹn dáadáa. ó lè má kóòtì ẹ̀ dáadáa tí ọba ti kóòtì ẹ̀ dáadáa tẹ́yìn náà wá bá kóòtì ẹ̀ bẹ́ẹ̀ ẹ jẹ̀bi ẹ jẹ̀bi bí àpẹẹrẹ ní ìsìn hadith tẹ mú wáyé hadith báyìí ni ẹgbẹ́ wà nínú báyìí ó alihawi ìfàtàwí so àdìsí báyìí hàkì ni àdìsí yẹn sùyútì ò gbàdìsí wà ṣùgbọ́n sùyútì yá àdìsí yẹn lò nínú tí a tiẹ̀ ó yá lò nínú tí a tiẹ̀ ni òun ète ara àwọn aládìsí tí wọ́n gbàdìsí wá màá wá fi ohun tí wọ́n kọ sínú sùyútì màá ẹ̀dọ̀ ohun tí wọ́n kọ sínú àlèháwìlì fàtáwì sùyútì máa fi hàn yín bádìsì yẹn ṣe wà nínú bẹ́hàkì máa fi hàn yín ẹlẹ́ẹ̀kẹta máa wá fi hàn ayé àbòsí tẹ́ ẹ ṣe nígbà tẹ́ fẹ́ kàbísì yẹn torí pé bàbá ẹ̀ ṣàbòsí ẹ̀ ṣàbòsí gan ni o ẹ̀ ṣàbòsí ok alihawi lilifatawi ni ti ìmáàmù wa Suyuti volume one page three seventy seven ìmáàmù Suyuti ń kó àwọn àdìsí yẹn jọ from different ruwats from different ruwats àdìsí tí bàbá wa kà yìí hadith alhadith alikhomisa ashar hadith fifteen ló wà sẹ́rí akarajà àlìbáyìhàkì ó ní bẹ́yàkì ló gbà á wá òun ló mú hadith jáde definitely tẹ́ ẹ bá ti gbọ́ báyẹn ẹ wà lọ sínú bẹ́yàkì tààrà ẹ lọ sínú bẹ́yàkì tààrà ayé sì ti di rọrùn alimọ́tàbà sàmìlà ó ń bẹ fún yín bẹ́ẹ̀ bá ní mọ́tàbà sàmìlà ẹ búkù fún un yóò gbé wá fún yín lórí Google so akaraja alibaihaki baihaki dà wá anzaidi ibùnú asilama sẹ́ni bàbá kẹlẹ́ ìnà rí dáadáa àtàwọn agánà sì rọ yín tẹ́ kó jọun tí gbogbo yín jọ ń ṣàbòsí fáyé anzaidi ọmọ asilama látọ̀dọ̀ anzaidi ọmọ asilama kọ́ọ̀là Ọ sọ pé kọ́là ibùnulẹ̀ adíráhùn ọmọ adíráhùn gba àdíìsì yìí wá ọmọ adíráhùn yìí òun gangan ni sàábé sóyè tábì yìí ni ọmọ aslam ohun tó jẹ́ ti sáré yìnyẹn ní ìsinmi wípé àdíìsì ní ó ní iṣu kẹ́ ẹ mọ́tò sọ pé à ń pè tàbí lókùrọ̀ kí n tètè ya tètè ya clarify ní ìsìn ibùdó làádẹ́rọ̀ ó ní tàbí zaid ọmọ aslam tábì yìí ni ó ní ìntọ́látù mọ́ ànàbí sallallahu alayhi wa sallam laylatan mo tẹ̀lé ànàbí èmi àtànẹ́bì jọ lọ bì kan ní alẹ́ ọjọ́ kan bàbá ẹ la ojú yín báyìí o torí ní tí ò sínú tí àlẹ́ńkà báyé o àṣírí ti tú o ìntọ́látù máa nàbí sallallahu alaihi wasallam inú tí a àlèháwì lè fàtàwí tẹ́ ló wà láti ń ka yìí o onímọ̀ kọ́fì bọ́ọ̀tà yìí o mo tẹ̀ lánàá ìbìlálẹ́ ọjọ́ kan fàmọ́rà bìrọ́jù lẹ́yìn ànábì wá gbé ẹ̀jọ́ ọkùnrin kan kọjá ọkùnrin náà fìlì mọ́síjìdì ọkùnrin yẹn wà nínú mọ́sálásí yẹrí fáwù sáútà wù ú ó wà nínú mọ́sálásí ó ń gbé ohùn sókè ó ń gbé ohùn sókè bàbá níbo lẹ ti rí ipe sàdékìrì bàbá torí ọlọ́run ẹ bẹ̀rù ọlọ́run ẹ bẹ̀rù ọlọ́run ẹ ti dàgbà kọ́lọ́ ọmọ sẹ́yìn lágbàáyà àwọn àgbàáyà ọ̀tọ̀ ni tí ó wà ní àdíìsì ọ̀tọ̀ ni tí wọ́n mọ kàjáde inú hawi àlìfàtàwá la fi ń kelé ní o ẹ̀yin lẹ sọ wípé àdíìsì tẹ́ ẹ̀ka yìí bẹ́ẹ̀ àti ló gbà wá ó tún wà nínú àlèháwì lìfàtàwì o ọ̀nàǹkà yìí o ìyẹn rí fáwù sáótàwù wọn ò sọ pé yẹ́zíkúrù lọ́ọ́hà wọn ò ní yẹ́zíkúrù lọ́ọ́hà ìtàbísì yẹn sọ ni ẹ sọ bàbá yẹ́rí fáwù sáótàwù ó gbóhùn sókè ẹ lọ́wọ́ àlọ́ mọ́sálásí ó lè máa kírun kó gbóhùn sókè ó lè máa ti gbólóhùn àzíkìrì kó gbóhùn sókè amádìsí tó wáyé kò yan kò ní kírun kò ní sàdìkìrì ẹ̀yin ti wá lẹ̀ mọ́ pé ń sàdìkìrì ẹ sáfẹ́ sọ ọmọlẹ́yìn di ẹni tí ó mọ̀ sàdìkìrì tí wọ́n fi di wèrè tí wọ́n fi dàbí wèrè yẹrí fáwù sáútà ló wà ń bẹ ẹlẹ́ẹ̀ni á wí lé ẹgbẹ́ bọ́ọ̀ta ẹgbẹ́ á wí yín bọ́ọ̀ta. yẹrífà òsàǹtà ó gbóhùn sókè kúlítù yà rọ̀ṣúlà lọ́yì mo wá ní òjíṣẹ́ ọlọ́run àṣà áńyẹ̀kú náà àádá mùrọ̀ ìyàn ó mọ̀ ṣeé ṣe jẹ́ onise mi ọmọ adérọ́wù ó ń sọ fànàbí bẹ́ẹ̀ pé ó mọ̀ ṣeé ṣe jẹ́ mi kọ́ọ̀là ànábì wa sọ fún pé kìí ṣe oníṣekárí mi wàlàkìnáhu àwùwáhù ṣùgbọ́n ẹni tí ó ronú pìwàdà sọ́dọ̀ aláwo ni ẹni tí ẹni tí ó ṣẹ́rí padà sí ọ̀dọ̀ aláwo ni tàbí ẹni tí ẹni tí ó pọ̀ ní àdúrà ni ìtumọ̀ àwáwù pọ̀ ó lè jẹ́ ẹni tí ìṣepẹ́pẹ́kù rẹ̀ pọ̀ ẹni tó pọ̀ ládùúà ẹni tó sẹ́rí padà sọ́dọ̀ àlọ́ọ̀ bó ṣe wà nínú àlìháwí lìlìfàtáwánu. Okay. Ìmámù e, Suyuti ó ládìísì yìí ó ní báyàtì ló gbà á wá. àmọ̀ràn tí mo fún yín lẹ́ẹ̀kan ẹja wá lù báyìí nìsí kẹ́ ẹ lè mọ pàtàkì àmọ̀ràn yẹn mo ní tẹ́ ẹ bá ti fẹ́ kàdísì kan tẹ́ ẹ fẹ́ lò ní prógrámù ẹ ní tíà ìbàjẹ́ búnú kẹfìrì ìbàjẹ́ tọ́bárí ìbàjẹ́ kúrútùbì ẹni tíà ìbàjẹ́ síra mọ́sáàbù mọ́mọ̀lìkì bí ìzíyà ni o bí rìsálà ni o tán bá ti pè ládìísì ànábì ẹ padà sínú tíra àdìsì yẹn tó gbà wá oríṣiríṣi nǹkan ní máa ṣẹlẹ̀ nígbà táwọn afa bá ń kọ síra lọ́wọ́ oríṣiríṣi nǹkan ní máa ṣẹlẹ̀ sí àwọn àdìsí tí wọ́n bá sọ pé ẹni báyìí ló gbà wá ìmọ̀ọ́mù wa Suyuti ní ìsìn ó ń sọ nú ọ̀rọ̀ rẹ̀ wípé báyàtì ló gbà àdìsí wá òní ó àkàrájà wú àlìbáyàtì látọ̀dọ̀ Zaid ọmọ Asilama sẹ́dọ̀ maslam sọ pé ibùnú adéráwù sọ pé mo tẹ̀lé ànẹ́bì lóru ọjọ́ kan ànẹ́bì kan gálẹ́jì ọkùnrin kan tó wà nínú mọ́sálásí tó ń gbé ohùn sókè tó ń gbé ohùn sókè kò ní ti ń ṣe àzíkìrì kò sọ pé ti ń kírun ó ní tó ń gbé ohùn sókè so wọ́n ń gbọ́ ohùn arákùnrin yẹn láti ta mo wá sọ pé òjì sí ọlọ́run ó mọ̀ ṣeé ṣe kí ẹni yìí jẹ́ oníṣekárí mi ànábì wa ní rárá bẹ́ẹ̀ kọ́ o ṣùgbọ́n o ó jẹ́ ẹni tí ìsúnmọ́lọ́run rẹ̀ àdúrà rẹ̀ pọ̀ ní o ìṣẹ́ríkà sọ́dọ̀ ọlọ́run ọba rẹ̀ ó ní o ṣẹ̀ríbà nìsín now àdéhìí tí ìmọ̀ọ́mù sùn ti wá kóòtù yìí tó ní báyàkì ló gbà wáyìí ẹjẹ́ wa lọ sínú báyàkì káwá lè tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣùábùlì ìmánì lìlì báyàkì ọkọ̀ tí à ń gangan ni ṣùábùlì ti àfáwà bẹ́hàkì àkọlé tí àdìsí ti jáde ni fọ́slún fi ìdámọ́tì zikiri láì azawajalla àlàyé nípa ìdámọ́tì zikiri láì azawajalla kíyàn máa rántí ọlọ́run always always hadisi yìí àyè méjì ló ti jáde nínú síra náà ó jáde ní hadith five five seven six wọ́n tún jáde ní adi five eighty one ẹ̀já wa kàdísì náà àkàbàrà náà Abu Zakariya ibnu Ishaq jẹ́rìbáwò àkàbàrà náà Abu Abdullahi Muhammadu ibnu Yakub àdásà náà Abu Ahmad Muhammad ibu Abdul Wahhab àkàbàrà náà Jafar ibnu Aun àkàbàrà náà Hisham hisham ibnu saad anzaidi ibnu asilama ṣẹlibáwọn sẹ́ẹ̀dì ọmọ asilama ẹni tí àfàṣìyú ti dápẹ́ tààrà báyà tí ló gbà wá o látọ̀dọ̀ zẹ́ẹ̀dì ọmọ asilama wọ́n ti wá tó kọ yẹn dé ego wọ́n ti tò dé ọ̀dọ̀ sẹ́ẹ̀dì ọmọ asilama kọ́ọ̀là ó sọ pé kọ́ọ̀là ibùnú lẹ́ adérọ́à ó sọ pé ọmọ adíráwù sọ pé ṣẹ̀rìbáwù ṣẹ̀pẹ̀njọ́ra wọn lọ́ba nìsín anzaidi ibùnú asilama kọ́ọ̀là kọ́ọ̀là ibùnú lẹ̀ adíráwù ọmọ adíráwù sọ pé kúntù aharusu rọ̀súlà lọ́ọ̀yì sallallahu alaihi wasallam bádìsì yẹn ṣe wá ni mò ń kà yí o nínú báyà gangan ló jẹ́ kí n fún wípé tẹ bá pàdé àdìsí nínú èyíkéyìí ẹ lọ sáàkì fún àdìsí yẹn nínú tí àdìsí yẹn gangan kẹ ẹ má bàa ṣe séèkì ok kọ́nà bá lè san àfáàsì tí lẹ́sàn lóore tọ́ kí jẹ́ ọmọ adéra onikuntu aharusu kóńtù aharusu rasulullah sallallahu alaihi mo wá ń sọ ànábì ní alẹ́ ọjọ́ kan àwọn sọ̀hábà wọ́n máa ń rotéètì dídó ti ànábì ní alẹ́ so sàbẹ̀ yìí òun náà wà nínú ẹni tí ó wá máa ṣe fìjìláńtẹ lọ́dọ̀ ànábì sọ wá ní aharusu Rasulullahi sallallahu alaihi wasallam laylatan mo wá sọ ànábì lálẹ́ ọjọ́ kan fa kharaja Rasulullahi sallallahu alaihi ànábì wá jáde lálẹ́ ọjọ́ náà fàákàbà bìyẹ́ dí ọgbà mi lọ́wọ́ mú fàǹtọ̀láptù má àwú mo wá tẹ̀lé bádìsì yẹn ti wá nu bẹ́yà ti gangan nìyẹn o fàmọ́rọ̀ àfìlè mọ́sídìdì ànábì wá kọjá ní mọ́sálásí fàmọ́rọ̀ àfìlè mọ́sídìdì bèrọ́jù lẹ́nu ànábì wá kọjá lẹ́gbẹ̀ẹ́ ọkùnrin kan tó wà ní mọ́sálásí yusọ́lì sẹ́rí ìsọ́lì tó ń kírun lọ́wọ́ bàbá sẹ́rí báwọn ìsọ́lì tó ń kírun lọ́wọ́ rọ́ọ̀fì ásáútà wú wọ́n wá ń kírun yẹn ó ń gbé ohùn sókè ó ń gbé ohùn sókè sẹ́rí pé àdìsí tẹ́ẹ̀lọ́kànú á wí àlè á wí lè fàtà sọ pé ẹ bá fẹ́ jẹmú fútí ọgbọ́dọ̀ mọ̀ sẹ́rí pé tí àyẹn wọ́n nídìí kí wọ́n gbọ̀n wò yẹ́bẹ́yẹ́bẹ́ torí pé àdìsí tó kóòtù rèé ọ̀tọ̀ ni báládì ti fi gbà wá ọ̀tọ̀ ni tó ń kọ́ ọbẹ̀ èyí tó wá kọ́ ọbẹ̀ náà ẹ̀ tún wá rí kà nǹkan mìíràn èyí tó ń kà jáde fún ayé torí àbòsí tẹ́ ẹ fẹ́ ṣe torí irọ́ tẹ́ ẹ fẹ́ pa bàbá kọ́nà ń jẹ́ kẹ́ ẹ kú re o kọ́nà ń jẹ́ kẹ́ ẹ kú re àdúrà láti fún yín o ẹ kú òdo súfì ni o súfì tẹ́ ẹ wà nínú rẹ̀ ló dá wàhálà ilẹ̀ sí lọ́rùn o lẹ́sìn lẹ́sìn lẹ́sìn tọwọ́ bá àdìsá níbi ìdúdú báyìí o nínú súfì tẹ́ ẹ wà ní onísùnà kan yìí máa tọwọ́ bọ àdìsá níbi ìdúdú báyìí ẹ fàmọ́rà fìlìmọ́sídìdì bìrọ́jù lẹ́nu yùsọ́lì yùsọ́lì anẹ́bì wá kọjá ńbọ̀ o. anẹ́bì wá kọjá. ní ẹ̀gbẹ́ ọkùnrin kan nínú mọ́sálásí tó ń kírun lọ́wọ́ yùsọ́lì bàbá yùsọ́lì làdísì wí o àdísì báyàkì tẹ̀mú wa rọ́ọ̀pì á sáútàwú ó wá gbé ohùn sókè ìyẹn ni pé ó ń ké sókè lórí irun rẹ̀ fàkọ́ọ́là Rasulullah sallallahu alayhi wa sallam anẹ́bì lọ wá sọ pé àṣà ayẹ̀kú nàhádà mùrọ̀ ìyàn ó ṣeé ṣe kẹ́ni yìí ó jẹ́ oníṣe kárí mi o ànábì ló sọ bẹ́ẹ̀ kọ́ọ̀là kúlìtù mo wá fún èmi tí mo tẹ̀lé ànábì mo sọ pé ya Rasulullahi rajulun yusalli mo ní èèyàn tí ń kírun lọ́wọ́ ṣé pé ó ṣeé ṣe kó tún jẹ́ mùrọ́ yìí oníṣe kárí mi kọ́ọ̀lù ànábì wàá fún lẹ́sì wípé innakum lantudiriku azali amúra bilimugalaba ànábì wàá sọ fún ànábì sọ fún ibùdó adéró wípé sẹ́ẹ̀rì ẹ lè lépa bá àlámọ̀rí yìí pẹ̀lú kókókó lantudiriku azali amúra ẹ lè mítọ̀ pẹ̀lú àlámọ̀rí yìí pẹ̀lú kókóókó kẹ ẹ máa ti gbogbo ẹ̀ kankan kẹ fẹ́ kírun káràdúgbò mọ́sùnmọ́ ẹ ìyẹn kọ́ lẹ́ẹ̀fì mítọ̀ sẹ́yìn gbọ́ bàbá kẹ ẹ máa pariwo lọ́ọ̀ hílò hílò lọ́ọ̀ hílò hílò lọ́ọ̀ hílò. ìnákùn láńtúndínríkù áàzàlì àmùrá bílí mùgáàlàbà ẹ lè mítọ̀ pẹ̀lú àlámọ̀rí ẹ̀sìn yìí pìlìmùgá lábà pẹ̀lú kẹ́ ẹ mú gbogbo ẹ̀ bẹ́ẹ̀ ni pé ẹjọ́ ń wọ̀ yá àjà ni ẹgbà wọn ń súfítà sóò ní àárọ̀ kọ́ ni tí kìnìún yẹn ń gùn wọ́n tí wọ́n dàbí ẹlẹ́gùn Ṣàngó ìyẹn kọ́ lẹ máa fi ilé tabẹ́sìn. ọmọ adíráwò ó kẹ́kọ̀ọ́ báwọn wípé ká máa pariwo gbòòlà òǹkọ́ láàfi òǹkọ́ láàfi débi tá à ń lọ lórí ọ̀rọ̀ ẹ̀sìn ọlọ́run tá a sì ń pè kì í sọba dití ọba tó súnmọ́ wa pẹ̀lú ìmọ̀ rẹ̀ ní ìyẹn lọ́ba yẹn fún màá kárajà lẹ́yìn látà ní òkùrọ̀ nígbà tó di òru kejì ó tún jáde fáwọn àgádà ní aharusu ànẹ́bì pànẹ́bì sì jáde kúrò ní olé bọ́ síta ó tún bá mi tí mò ń sọ ọ tí mo wá ṣe fìgìláńtẹ́ lé rẹ̀ fàákàdàbì yẹ́dí ànẹ́bì tún bá mi lọ́wọ́ mú fàǹtọ̀láktù máa wú mo bá ń lọ pẹ̀lú ànẹ́bì fàmọ́rọ̀ àbírọ́jù lẹ́ńfìlì mọ́sídìdì a tún gba mọ́sálásí kọjá abọ́kùnrin kan bẹ̀ yùsọ́lì tóun náà tún kírun lọ́wọ́ sẹ́rí bàbá tó ń kírun lọ́wọ́ rọ́ọ̀fì á sáútàhù rọ̀fì án sáútàhù tó náà nke ké ó loru òun tí ń lọ ń ta ń gbọ́ kọ́ọ̀là ànẹ́bì ẹ̀ tó gbàdí sí wá látọ̀dọ̀ adírọ́ọ̀ látọ̀dọ̀ ọmọ adírọ́ọ̀ ọwá ní kúlítù ọmọ sọ pé òbí sí àṣà ọmọ tún ṣeé ṣe kélé náà tún jẹ́ oníṣekárìmì irú kọ́mẹ́ǹtì tánẹ́bì mú wá lórí ẹni tànà lẹ́ni ìbá fẹ́ sọ di general something wípé ọmọ tún ṣeé ṣe kélé náà mà jẹ́ oníṣekárìmì ànẹ́bì wa sọ yìí pé ànẹ́bì wa ní kọ́ọ̀lù wàlàkínnahu àwà ànẹ́bì ní sórí. So ẹni yìí àwáwù lòun ẹni tó ń sẹ́rí padà sọ́dọ̀ ọlọ́run ni òun ti ṣe kárí mi tiẹ̀ so ẹni àkọ́kọ́ ànẹ́bì jẹ́ kó yẹ pé ó ṣe ṣe kẹ́ni ó jẹ́ ó ṣe kárí mi ẹni kejì ànẹ́bì ṣe àfọ̀mọ́ rẹ̀ òkè kí wá ni ẹni kìíní ṣe mọ́tíláṣí òun kírun kí lẹ́ni kejì náà ṣe òun náà kírun báwo wọ́n ṣe kírun wọn ẹni kírun ẹni kìíní ó ké ó sókè. Okay ẹnìkejì náà òun náà kí ó sókè lọ́la pé ìké nǹkan sókè nígbà míì ó súnmọ́ kó sọ̀yàn di oníṣe kárí mi lẹ́sìn fi pèfà pé ká máa ṣe nǹkan ìní jẹ́ẹ́jẹ́ àfi bí tẹ́sìn bá ti sọ wípé ká ṣe é sókè ẹ̀yin ò wá fẹ́ gbàlàyé sí yín àti kẹ́ ẹ ṣe láìláìláìláwù àtá tẹ́sìn máa dákú tẹ́sí mọ̀ ṣe fẹ́ alágànà tẹ́wà máa ní èèyàn yín ni. tọ̀ ẹ̀já tẹ̀wájú kọ́ọ̀lá ọmọ adíràwò ọ sọ pé fàzàhàpù bàdà bálíkà lẹ́yìn ìgbà tí ó sin àmẹ́bì wọlé padà tán mo wá lọ sínú mọ́sálásí á ń lùrù mọ́ ní húwà mo fẹ́ wo ẹni tàlẹ́bì ṣàfọ̀mọ́ rẹ̀ yẹn pé títí ètèsè kárí ni fàìzáhùwà abdullahi ló bá di abdullahi abdullahi tí wọ́n ń pè ní zunijadaini zunijadaini eh, zunijadaini abdullahi onínìjáde méjì bin nun nunu ló wà ń bẹ̀ o kọ́ọ̀lá abu ahmad abu ahmad sọ pé ìnámọ̀ huwa alibijadaini àbú amadu sọ pé ń hmm, kìí ṣe nìjà àdáyìnì bá àlọ́wà bẹ́ẹ̀ bìjà àdáyìnì ni àlìbìjà àdáyìnì ni kọ́ọ̀lá àlìbáyìhàkì rahimahullah báyàkì sọ pé kọ́lọ̀bá ni kẹ́ ó ní húwà kàmà kọ́ọ̀lá ó ní bí àbú amadu ṣe sọ yẹn bẹ́ẹ̀ náà lórí bìjà àdáyìnì ni kìí ṣe nìjà àdáyìnì wà ìnàmọ̀ súnmi yàbí zàlìkà ohun tó wá jẹ́ kí wọ́n máa pe Abdullahi ní lúbìjàdáìní lùlùbìjàdáìní ohun tó jẹ́ kí wọ́n pè bẹ́ẹ̀ ni pé lè anáhù lámà àsìlámà ó ní pé nígbà tí abdullahi yìí tó gba islam náza àfìyábàwú aṣọ tí ń bẹ lọ́rùn rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó jẹ́ aṣọ tí máa fi bọ̀rìṣà ọbọ̀ jùlẹ̀ olóhùn ọ̀rọ̀ ọmọ fa àkọ́tì hu umuhu bìjáàdàn mẹ́ńṣáàrin ìyá rẹ̀ wá fún ní bijad aṣọ ríran ní jẹ́ bijadi minṣaari aṣọ tí wọ́n ti hun látara irun àgùntàn aṣọ onírun àgùntàn tí wọ́n ti rán ní ní bijad ok so ìyá ẹ̀ wá fún láṣọ yẹn fàṣàkọ̀hù ìsìnáìní bí ìyá ẹ̀ ti wá fún láṣọ yìí ọwọ́ àgbẹ̀tì méjì fatazara bi ahadima ma ni tazara wa se ti afo ni tazara se ti ma faun ati kan tazara bayi ninu ti fatazara bi ahadima o so kan di lodi eh o so kan nu mejeji o ti ja so yen si meji fun ara re o wa so kan di lodi fatazara bi ahadima o so kan di lodi inu mejeji ta dábìlì akar ó sọ ẹ̀kan di èyí ó máa ara bí tí èèyàn bá fẹ́ gbé wù mí tí wọ́n pé á lọ́kàn mọ́ di á rọkàn mọ́ so ìtazara bíi àdéhìí mọ́ ó kan ọlọ́mọdì wàrìtá dábìlì akar ó sọ ìkejì di èyí ó máa ara bíi agbádá tọ́ bàbá tẹ ẹ̀ẹ̀ka jáde bó ti wà nù áwí sùyútì problem tẹ ní pẹ̀lú àdìsí mo fẹ́ sọ yìí o number one bó ti wà nínú sùyútì gangan nínú àlẹ́háwí lèlè fàtàwí sùyútì yẹrí fáwọn sáọ́tà ló wà ń bẹ níbo lẹ́yìn ti rí yẹ́zíkúrú lọ́hà tẹ wá ń sọ pé ó ń ṣe láàyè ìlàlọ́ ẹ̀yẹ wo bẹ́ẹ̀ ti ṣe ẹ̀yẹ wo bẹ́ẹ̀ ti ṣe ẹ̀wù bẹ́ẹ̀ ti ṣe ẹ̀wù. fúnra mi tó bá ti pọ̀ ju èèyàn èèyàn ní rí ìtumọ̀ yẹn sí dáadáa ẹlòmíì tí ò bá gbọ́ pọlọ kó wá lè ní èèyàn gbọ́ àgbọ́yé rẹ̀ àbí bàbá wọ́n kà lódìdí ẹ lọ́pọ̀ jù wọ́n tún kà lẹ́yọ ẹyọ tó ń ti bẹ́ẹ̀ ìkàkùkà ìtùkùtù lẹ́ka jáde fáyé ọyẹ ẹ̀gbọ́n ìkàkùkà yín àti ìtùkùtù yín ìtùkùtù yín ẹ̀gbọ́n títí ẹ̀sìn máa bá ń ṣe díẹ̀ díẹ̀ dákun. ẹ̀wẹ̀ nígbà láti túbọ̀ àjà kí iye sọ̀rọ̀ láti ìwà kájáwé ìdàgbà. àwọn ẹni yìí ó lè mú lọ pẹ̀lú àná sí ìjọ kan Baba, níbo lẹ ti rí gbólóhùn tẹ wí òun níbo lẹ ti rí kò sí nínú àlẹ́háwí lèlè fàtáwí sùyúti tẹ dákọ kò sí nínú bẹ́hàkì ṣé bẹ́ẹ̀ máa tanra yín jẹrìí bàbá adúrú nítorí ọlọ́run bí mo ṣe wòye ní ìsìn ẹ ti súnmọ́ sẹ́nìtì ẹ ti súnmọ́ sẹ́nìtì àtẹ̀yìn àtàwọn agánàtì yín ẹ ti jọ wá dókítọ̀ àdìsí kẹ́ tó jáde ẹ ti jọ dókítọ̀ rẹ̀ kí lẹ fẹ́ gbà ń bẹ̀ bí ó ṣe yà níwájú ọlọ́run ẹ ti dókítọ̀ àdìsí yẹn kẹ́ tó jáde bàbá ẹ́. Eh? Mbọ́nà, yẹ́rí fáwọ̀ sọ́ọ̀tà ogun lọ ní ẹjagbọ́. Ẹ̀hẹ́n. ah bàbá bàbá ẹ̀yin ni onítùkùtù àjánà sí yín in tó wà ní hawin gàgàlókà yẹrí fáwù sáwùsáwù yẹrí ẹ̀tún gbọ́. ó lọ pẹ̀lú àná yẹ̀rìfà òsà òtà hú bàbá ìdákẹ́ náà jáde yẹ̀rìfà òsà òtà hú wàkánà rọ́júlù bìlìmọ́sídì yẹ̀rìfà òsà òtà hú yẹ̀rìfà òsà òtà hú ní ní ẹ̀ka fún yín níbo lẹ́yìn ti rí ń ṣe láìlà ìlà lọ́wọ́ bàbá ẹ́n níbo lẹ́ ti rí pé ń ṣe láìlà ìlà lọ́wọ́ ń tẹ̀yẹ yẹ̀rìfà òsà òtà ló wà ń bẹ́ẹ̀ ó lọ pẹ̀lú àdàbí ìjọ kan náà. Yẹ́rí ṣe o. Ọmọ ṣe o. Wàlá ò ṣe. Disappointment ní lẹ́jẹ́ fún mọ̀ fàmọ́ra bìrọ́jù lín filimọ́sí jídi yẹ̀rìfà òsàòtàwú bọ́kùnrin yẹn ṣe ń kà pẹ̀lú òun náà nu fàmọ́ra bìrọ́jù lín filimọ́sí jídi yẹ̀rìfà òsàòtàwú níbo lẹ́yìn ti wá rí ń ṣe láìlà ìlàlá láìlà ìlàlá níbo lẹ́ ti rí ẹ́ níbo lẹ́ ti rí so ètí ń bẹ nínú hawi gangan lárákùnrin yẹn kà jáde bó sì wà nínú háwí nìyẹn lèlìfàtáwá bó sì wà bẹ́ẹ̀ gẹ́lẹ́ ọkùnrin yẹn kà jáde ẹ̀yin ni ẹ̀ ń tú nǹkan míì yàtọ̀ sí ń tọ́ka fún yín ẹ̀rọ nàmbà wà nù ẹ̀rọ nàmbà tù wá ni pé àdéhìsì yìí àdéhìsì bẹ́ẹ̀ àkí ni bó sì wà nínú bẹ́ẹ̀ àkí gangan lélẹ́yìí ó ní mo kà lẹ́ẹ̀kan yẹn sẹ́rí ó ní mo kà yìí ó ti yé òun náà yùsọ́lì yùsọ́lì rọ́ọ̀fì áfáútà ló wí ó ń kírun lẹ́ni tó gbóhùn sókè ó ń kéwókè lórí ìrun ẹnì kìíní yùsọ́lì rọ́ọ̀fì áfáútà wú ẹnì kejì yùsọ́lì kò sí pé ìṣe láìlá ìlàlá láìlá ìlàlá ẹ̀wò ẹ̀ẹ́kẹ̀ ìyàwèrè dànù. ọmọ yìí ti má lè fi wìrì wá tẹ̀tẹ̀lé ọ̀rẹ́ di tó wọ́n ní kẹ́ ẹ ṣe àzíkìrì káyé fi sọ pé wìrì ni yín léètẹ́ kò sí so that is error number error number one ọ̀tọ̀ ni tí ajẹ́rán ti kà fún yín ọ̀tọ̀ ni tẹ̀yìn tú error number two àdìsí gẹ́gẹ́ àdìsí bẹ́ẹ̀ hàkí ni wọ́n sì wà nù bẹ́ẹ̀ hàkí gẹ́gẹ́ rèé. ẹ̀rọ nọmba tírì òun ni àdéhìsì yìí o nígbà tí bẹ́ẹ̀ àti mú wá tán ó ní wà èsì náà du hazalẹ̀ àdéhìsì mùrìsálùn èsì náà du hazalẹ̀ àdéhìsì mùrìsálùn chain of transmission àdíìsì yìí o ẹ̀gbàwá àdíìsì yìí o ó lẹ́ o ní fi pè ní múrísálù tí wọ́n pàdíìsì ní múrísálù ní tí mo ṣẹlẹ̀ bẹ̀ mí ni pé ìsáídà kí wọ́n mísà òtún sàábé kan tàbí tábìlì kan nínú àwọn tí ó gbàdísì wà tó tá a bá tún go deeper lórí àdísì yìí wọ́n sọ ibo ni wọ́n ti mísà òtún ọkọ̀ sàábé kan tẹ́niyàn ò dákọ̀ sàábé yẹn tó wá dákọ̀ ẹlòmíì tó wà lókè rẹ̀ tó wá dàbí ẹni wípé ọ̀dọ̀ ẹ̀ ló ti gbà wá tí ó ti pàdé ń tì láyé tàbí sẹ́ńdọ̀ lórí ayé ńgbà kan náà àmọ́ tí wọ́n pàdé ara wọn. so hadith yìí wọ́n ní ìsìnà lúrẹ́ múrísàlù ni ẹ ti sọ pé gbogbo tẹ́ bá ti kóòtì lọ́wọ́ ọ̀tẹ́ntíìkì ẹ́ bàbá ọ̀rọ̀ yín kí èèyàn fẹ́ ló dákẹ́ ni o kí èèyàn fẹ́ ló dákẹ́ ni o.

ẹ̀ ṣe fẹ́ bẹ́kìrì. ó gbọ́dọ̀ wọ́n pálí kò pálí tọ́ba fẹ́ sí ìyẹ̀jẹ̀ mú kú sí ń dọ́gbọ́n lọ́ǹtì ara yín lẹ́nu pé ẹ fẹ́ jẹ múfútí ẹ lè rí múfútí jẹ ṣẹ́ẹ̀ṣẹ́ ń pe báyìí hàtì bèèkì bèèkì lẹ́jẹ̀ múfútí.

lálẹ́ tòní òun ni pé bàbá yìí àti ọmọ rẹ̀ àti àwọn onísúfì yòókù wọ́n máa ń fẹ́ dókítọ̀ àdìsí wọ́n máa ń dókítọ̀ àdìsí bíi kí wọ́n dókítọ̀ ìtumọ̀ rẹ̀ ẹ̀yìn ẹgbẹ́ tó wà ní àdìsí tí ajá náà sì kà ẹ nǹkan tí bàbá ń túmọ̀ fàyè gbogbo ẹ̀ gbogbo ẹ̀ kálífàlìbà àmọ́ pariwo lọ́ ìlọ́ ìlọ́ lọ́ lọ́ ìlọ́ ìlọ́ lọ́ lọ́ ìlọ́ ìlọ́ ẹ sì pariwo ranu bá náà ẹ̀ ìjà wèrè náà ni ẹ̀ ń kó tẹ̀sán bá sọ̀rùn ni ẹ̀ ń ṣubú lulẹ̀ ni ẹ̀ ń di ẹ̀ ń tí àlìjẹ̀nù kó sí láà ni ti mọ̀ pé the method is wrong that method It's wrong. Lódodo ni wípé a lè ṣe àzìkárù sókè, a lè ṣe jẹ́jẹ́. Láàkín ńlá bìlìmùgálàbà kì wá ṣe pé káwá máa ṣe bí ẹni pé àjọ ń dì fún fún àjọ ń jà àwa àti gbóná àdíkìrì pé ta ni ó dára wa náà méjèèjì. No! Tó bá ń ṣe jẹ́jẹ́, alámahàlè. Tó bá ń ṣe sókè, alámahàlè. pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn àdìkárù kan bẹ tó ga sí pé a lè ṣe sókè àwọn àdìkárù kan bẹ a lè ṣe jẹ́ẹ́jẹ́ tìlábàtúlù kùránì a lè ṣe jẹ́ẹ́jẹ́ a lè ṣe sókè ṣùgbọ́n wíṣẹ́ gbà kò gbọ́dọ̀ mú kankan lọ́wọ́ kò ẹwọ́ tí ọ̀rọ̀ yọrí sí ẹ wọ́n ń lulẹ̀ ní wọ́n tà sọ fún ènìyàn wọ́n ń lulẹ̀ ní. ara wa o. sùnfì máa ń lè rẹ̀ ni. ó lè kó fẹ́ gbà fún ọ ó tó jálajàla àwọn pọ̀ jù dílàlẹ̀ wò yẹn o àwọn bàbá nù o àwọn bàbá àwọn bàbá onípàkùsà bíkì nù o àwọn ọmọ wọn nù o. tọ́wọ́ dá bẹ́ẹ̀ kẹ́ mọ́ sí èrè lọ. ẹ̀wọ̀n kan. ẹ̀wọ̀n kan. bẹ́ẹ̀ mú jó mọ́lẹ̀ tí wọ́n ṣe ṣe ń kú sókè pẹ́wú pẹ́wú pẹ́wú pẹ́wú pẹ́wú pẹ́wú pẹ́wú. ẹ wo nǹkan. ṣé gbogbo tí ẹ fẹ́ gbé wọlé rè ẹ máa gbé lọ bẹ wá ẹlẹ́sìn sí lọ́tọ̀ súnfílẹ̀ sí yín ẹ má bà ìsìláàmù jẹ́. ohun kan láńtúdìrì kú ábẹ̀lẹ̀ amòrìbìlì mùgálàbà ẹ lè dé ògóngórí ẹ̀sìn pẹ̀lú ràmì tẹ́ ń ṣe yìí ẹwọ nǹkan ẹ̀rẹ̀ ìpínlẹ̀ ẹ̀wùlé nìyí òní wọ́n ń dì mú bẹ́ẹ̀rí ẹwọ nǹkan ẹwọ bí ṣe ń mi orí ẹwọ bí ṣe ń mi orí ẹ́ ó ti wà ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onífúfi ni ó ti wà ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onífúfi ni ti wà ara wa ni ìfẹ́ kámọ́ ṣe nu ọjọ́ ẹ̀wọ̀n kan ẹ̀wọ̀n kan zikiri ní ṣe wọn. ṣé ìfára yóò wà kọ́ wa lọ ṣé ìfára yóò wà máa ṣe nu ẹ̀wọ̀n kan ọ̀bí ṣe ń jó ẹ̀wọ̀n ṣẹ̀rí báwọn ẹ̀wọ̀n kan ọba yẹ yín lóde ní ń kó yẹ̀pẹ̀ nílẹ̀ tí ń kó sára wọn àbẹ́rẹ́ wọ́n ti borí àwọn kéékèèké yẹn jẹ́ àwọn kéékèèké ìwà ọmọ wẹ́rẹ́ àtàgbàlagbà yẹ̀pẹ̀ nìyẹn ń kó sára yẹn yẹ̀pẹ̀ nù sẹ́rí yẹ̀pẹ̀ ní kó sára yẹn yẹ̀pẹ̀ ń jókòó lẹ́ẹ̀lẹ́ ẹ̀rí ẹ mọ bàbá ilé náà o ẹ̀wù ti tẹ̀yìn já káàkiri ẹ̀wù ẹ̀wù kan kẹrí kìnìún yẹn ti wọ̀lá ẹ̀wù ilé ìgbésẹ̀ ẹ̀wù bó ṣe yanú lẹ̀ àbẹ́ẹ̀rí ẹ̀wù mi ṣe ń ṣe èrè lọ. ẹ̀wù kan obìnrin ní ṣe báyẹn o ẹ̀wù kan ara wa ni onísùnfin bọ́dẹ̀ wáyé ara wa ni ìdí sáré ń wà yẹn o ìdí sáré nìyẹn o. ara wa ni onífúnfí ó ti wà ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni. ó rí tó fi máa ṣe rẹ̀ ni tó fi máa ṣe rẹ̀ ni ó lè kó sẹ́yìn bá àkọ́mọ̀ ó lè wọ́n tó yára yára. ọ̀rẹ́ tó yẹ kó lè mẹ́ta ní ẹ̀rọ onídọ̀dọ̀ sí onídọ̀dọ̀ ẹ̀ yóò máa ṣe yóò máa ṣe eré ẹ̀ lọ. fúnra rẹ̀ ni ara wa ni oníṣubí bó ti wà yí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni oníṣubí bó ti wà yí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni oníṣubí bó ti wà yí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni oníṣubí bó ti wà yí ara wa ni èèyàn wa ní ìwà láàyè èèyàn wa ní èèyàn wa ní ara wa ní onísùfì bó ti wà ara wa ní èèyàn wa ní ìwà láàyè èèyàn wa ní èèyàn wa ní ara wa ní onísùfì bó ti wà ara wa ní èèyàn wa ní ìwà láàyè èèyàn wa ní èèyàn wa ní ara wa ní onísùfì bó ti wà ara wa ní èèyàn wa ní ìwà láàyè èèyàn wa ní èèyàn wa ní ara wa ní onísùfì bó ti wà ara wa ní èèyàn wa ní ìwà láàyè èèyàn wa ní èèyàn ara wa ni orí tóbi ó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni orí tóbi ó ti wà ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni. tóbi tóbi máa ń ṣe rẹ̀ ni tóbi máa ń ṣe rẹ̀ ni ó lè kó tó gbà bọ́ ó lè wọ́n tó jálajàla ó lè tó lè ara wa ni onísùnfì ni wọ́n ti wà yí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùnfì ni wọ́n ti wà yí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùnfì ni bó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni. tọ́ ọlọ́run ní í ṣe wèrè ní ara wa o kò sì ní í ṣe wèrè ní èèyàn tiwa o tó ti yé ẹ̀yàn súnfì ẹ padà síbi tẹ́ ẹ ti ń bọ̀ ẹ lọ́ọ́ dá dúró súnfì ọ̀tọ̀ ìsìláàmù ọ̀tọ̀ tó ti yé so inṣàlọ́ a máa tẹ̀síwájú ní ọ̀la pẹ̀lú ògùn àlọ́ àmọ́ ń kà wọ́n àwọn kọ́mẹ̀tì kan bí báyìí hmm. ẹ fọkàn balẹ̀ èmi èsalábòsí e ẹ̀ǹkanjú ni ẹ̀ǹkanjú ẹ fọkàn balẹ̀ tó ti yé ẹ fọkàn balẹ̀ ọ̀rọ̀ bàbá wa ní márùlẹ̀ arọ́bí kí aláwo bá ní ṣe àlékún ìkẹ́ fún wọn tí bàbá yìí sọ ẹ̀yin ẹ fọkàn balẹ̀ ṣe ti gbọ́ èmi ò gbọ́dọ̀ kánjú sọ̀rọ̀ nígbà tó ga sí pé bàbá wa wọn kì í ṣe àlè abútárù bàbá wa lè má dì fọdúlátù sheikh muritado abdulsalam lámúyẹ̀kún aputar wọn èyí ṣe ẹni tó pàkùn wọ́n fi àwọn ọmọ sílé ayé tí wọ́n gbẹ̀yìn sẹ́yìn ṣe wọ́n fi ọmọ gidi sílé ayé tí wọ́n ń mójútó ilé ẹ̀kọ́ márùn-ún dárọ́bí sóògùn nímọ̀ ìgbà tí bàbá ti lọ́mọ láyé láwọn ọmọ tó gá sí pé wọn ò wà ní òpó òǹdò tí bàbá fi jáde kúrò láyé láwọn tí wọ́n ti bàlágà tí bàbá tó kúrò láyé tí wọ́n lè jókòó sọ ìtàn bàbá fúnra wọn èmi ò gbọ́dọ̀ wá gbáwájú tó ti yé èmi ò gbọ́dọ̀ gbáwájú ẹ má kánjú ẹ gbọ́ ẹ gbọ́ wíríwírí ẹ̀yẹ ẹ̀yẹ ẹ̀yẹ ẹ̀yẹ ẹ má kánjú ẹ má kánjú ọ̀rọ̀ tí bàbá oní sàfùsábíkì sọ. So wọ́n gbèsè ọ̀rọ̀ wọn lẹ́kùnrẹ́rẹ́ ẹ̀yẹn má kánjú mi ò ní fún yín déètì ni mi ò ní fún yín déètì ṣùgbọ́n ẹ̀ka ìka yín márùn kíkà kọ̀ọ̀kan máa dó fún ọjọ́ látàlẹ́ ìlọ kò lè pé ọjọ́ márùn tẹ́tì mọ́ gbèsè àbí kò lè kọjá within the next in the next five days ẹ mọ̀ gbúrú ẹ mọ̀ wọ́rí ẹlẹ́rò pé ńgbà tí wọ́n ti jẹ́ bàbá wa nílùú ìbàdàn tó ti jẹ́ àfa wa ẹ̀ẹ́dá nǹkan kan mọ̀ ẹ̀ẹ́dá mímọ́ ni mi ò lè gba bíráìbù ṣebí láàárọ̀ ṣebí mo sọ̀rọ̀ ájì bàbá ṣebí ẹ̀gbọ́n ni ájì bàbá jẹ́ fún bàbá máàdì tí ọba jẹ́gbọ̀n yóò jábùrò ṣe báwọn ẹni mo kọ́kọ́ bá ti dáálọ́ọ̀gì láyé rí lórí ọ̀rọ̀ sùfì nínú ìlú Ìbàdàn yìí kí máa torí pé wọ́n jẹ́ ẹ̀gbọ́n fún àbábúrò fún wọn nígbà tọ́rọ̀ wá kàn kí máa sọ mo máa sọ so ẹ farabalẹ̀ ẹ gbọ́ ọ̀rọ̀ ti bàbá Mahad èmi ò sọ tèmi àwọn ọmọ wọn náà sọ ti wọn tó ti yé o kí ìfẹ́ sọ ń tiẹ̀

episode kí lẹ gbọ́ láàárọ̀ mo ti gbọ́ pé tàwọn sún bí. ok ẹ mọ̀ tó ṣẹlẹ̀ ṣe ẹwà áfà ìrun yín ẹwà áfà ìrun yín ẹ gbọ́dọ̀ kírun lẹ́yìn sún fí láti ẹ̀rùn tẹ́ ti kí bọ́ sẹ́yìn kẹ́ fi mọ bẹ́ẹ̀ ẹ gbọ́dọ̀ kírun lẹ́yìn Súfí ẹ bá ti jẹ́ mùrídìí tìjáníyà àbí kọ̀dìríyà àbí ṣàzìlíyà àbójá àfẹ́ ẹlẹ́bọ àbójó ń jálàbí ẹ gbọ́dọ̀ kírun lẹ́yìn wọn. sóní Súfí sá ni. Eh ẹbí lè tó bá ti di láàárọ̀ ọ̀la pé bàbá ṣe ti gbọ́wọ́ wírìdì tó bá lò ti gbọ́wọ́ wírìdì kẹ́ ẹ sọ pé ẹ̀yin ò lè tí ò lẹ́yìn wírìdì ti yín mọ́ tó bá ní kí ló dé ẹ máa gbọ́ ẹ máa gbọ́ tó bá ní kí ló dé ẹ sọ fún un wípé àwọn àfáà àwọn àfẹ́ ẹ̀sìn wọ́n ti yiri ọ̀rọ̀ tìjà níyàwó wọ́n yiri ọ̀rọ̀ kọ̀dìríyàwó wọ́n yiri ọ̀rọ̀ ṣàdìríyàwó ọ̀kan nu mẹ́tẹ̀ẹ̀ta ló ń tì máa jẹ́ tó bá jẹ́ ń súfí wọ́n rí wípé àdìọ́kàn wọn ó lòdì sí àdìọ́kàn ìsìláàmù wọ́n wá ṣe fásiwá jáde fásiwá yẹn mo ti kà lórí prógrámù so ẹ ní láti lọ gbọ́ prógrámù yìí láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ fásiwá táwọn àfáà ṣe dáì lórí ọ̀rọ̀ wọn wípé a gbọ́dọ̀ kírun lẹ́yìn wọn tó bá gá sí pé wọ́n mọ́sálásí yẹn sáwíà ni àti ẹ̀ gbọ́dọ̀ wọbẹ̀ tí yẹn bá jẹ́ sáwíà a gbọ́dọ̀ wọbẹ̀ rárá bẹ́ẹ̀ ni. àwọn ló pè yúmbàsì ń jọ̀hún ó lù ní wọn lórí ni wọn wọn pe àwọn kan sínú ìsìláàmù èyí ọ̀wà túmọ̀ sí pílànà yúmbàsì ìlànà ni. amadiya wọn ń pèèyàn sínú ìsìláàmù èyí ò túmọ̀ sí pé ìlànà amadiya ò ẹ̀sìn ni. wọ́n ń jálàbí a máa pèèyàn sínú ìsìláàmù wọ́n ń jálàbí a máa pèèyàn sínú ìsìláàmù tí ó sọ pé òun fi gálàbí òun òun fi ń pèyàn sínú ìsìláàmù ni kò wá túmọ̀ sí tó ń jálàbí kó lẹ́sìn mọ́ gọ́ra rẹ tọ́ ọ gọ́ra rẹ olùsì àlèkìámà rẹ nu i'm telling you the fact tó ń sún pípèyàn sínú ìsìláàmù àmàdíyà mọ̀ pèyàn sínú ìsìláàmù oníjàlàjà mọ̀ pèyàn sínú ìsìláàmù àmàdíyà mọ̀ pèyàn sínú ìsìláàmù lásìkò àwọn yóò bá sí oníjó onílù àwọn náà pèyàn sínú ìsìláàmù tó ti yé pé ẹnìkan pèlè sínú ìsìláàmù òun kọ́ ní ìṣù bóò ní ìsìláàmù tí ó sì lálàáfíà tó ní ládàrú tó bá ń kí tọba ti á sọ wípé ò ní ìdìyún kò sí pọ́blẹ́mù lọ kí wọn lẹ́yìn eléégún lọ kí lẹ́yìn eléégún gan tó ti yé kàlá subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. àwọn ìjọ Ahmadiyya àwọn tó ní kọ̀díyà níyà àwọn tó ní a káàkiri gbogbo àgbáyé wọn kì í ṣe mùsùlùmí o Ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. mirza gulam ahmadu lànàbí àwọn ahmadiyya. sẹ́rí for your information tó o bá ti pè mí wọlé tí mo ní sọ fẹ́ béèrè béèrè ni tó o ní bẹ́ẹ̀ ni o fẹ́ béèrè béèrè tí n bá ti á rí wípé o fẹ́ ágìw ni o ti fọ́fíìsì láti pè mí ní ayé rẹ mọ́nu o for your information so àsìkò tí mo ráàyè ẹjọ́ ó ti lọ. Me ìsìn is just kí n sọ fáàkì tèmi you either take it or you leave it mo sì mọ̀ pé ẹ̀yin kan bẹ tó dá sí pé aládùnsí ni yín tó dá sí pé ẹ̀kàn fẹ́ ẹ̀kàn fẹ́ wáìnì mi ni ẹ fẹ́ wáìnì mi ni èmi náà ti á gbọ́mọ yín lọ́wọ́ tí n bá ti bi ọ́ léèrè pé ọ fẹ́ béèrè béèrè ni àbọ̀ fẹ́ hágíù tó bá lọ fẹ́ hágíù màá sọ fún ọ pé excuse me lọ ṣe fídíò tiẹ̀ tó bá lọ fẹ́ béèrè béèrè tó sì fẹ́ hágíù ó wá sọ pé ó fẹ́ béèrè béèrè àṣírí rí ó tù ú gẹ́gẹ́ bí ẹni tó pè mí ní ìsìn láṣírí rẹ̀ tú ní ìsìn yìí ó lóun fẹ́ béèrè béèrè ni mo wá sọ̀rọ̀ fún mo tún wá sọ fún pé kó lọ gbọ́ previous episode ó wá ní àwọn oṣù fínẹ́tò wá sẹ́sìn wọ́n mọ̀ kú iṣẹ́ o wọ́n kú iṣẹ́ tẹ́fẹ́ ìṣẹ́sìn àwọn ní mú ìsìláàmù dé dé áfíríkà àwọn ní mú ìsìláàmù délé haúsá gbogbo oyún ìtàn ni ìtàn ni sufi sọnà àlìjẹnà sufi tìjàníyà sufi kọdìríyà sufi ìṣàbílíyà ọ̀rọ̀ ọsàn nìyẹn mokútàlì kìámẹ là ń sọ fún ẹ ó ti yọ tí n bá ti tọba ti tọ́ọ̀nù béèrè sí sí argument báyìí ń blọọkù ẹni tí má ti búlọ́ọ̀kù ẹ̀ báyìí sórí tọba tó bá lórí pé kí n búlọ́ọ̀kù ẹ kó lè máa rí mi wò nítorí búlọ́ọ̀kù ẹ ẹsẹ pé ọ̀pọ̀lọpọ̀ yín yìí ìranù lẹ̀ ń fẹ́ ẹni tí ó parọ́ fún yín lẹ̀ ń fẹ́. jíṣẹ́ àwọn amadíyà múritádọ ni bàbá rẹ̀ wọ́n kì í ṣe mùsùlùmí o amadíyà lẹ̀sìn tí wọ́n ń ṣe masihu tá à ń retí Ìsá ọmọ Màríyàmá kìí ṣe Gulam Ahmadu torí aláwo kò rán níṣẹ́ bí kò sí èṣù ẹni ẹ̀kọ́ tó ń jẹ́ kọ́dì ìyá níyà kí gbogbo wa lọ mọ̀ dájú ó kúrọ̀ ní Mírízà Mírízà Gulam Ahmadu pẹ̀lú nájímù ilẹ̀ rọ̀ òkúrọ ní gbogbo wọn o. kàláwù ìṣọṣọ wa káàmọ́dì pèsè ríru ní ìjọ àwọn amadíyà pẹ̀lú ìjọ tìjáníyà pẹ̀lú ìjọ àwọn ṣíyà kàláwù làwa níbẹ̀. Mirza Gulam Ahmadu àti Shehu Ahmada tó lẹ́sìn tìjáníyà. pẹ̀lú ìbọ́yìn nìyà kúrúkú rọ ní gbogbo wọn o. ẹ jẹ́ ká padà sínú súnà súnà ànábì mọ́.